هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe ìjókòó wa yìí ní ìrọ̀rùn tó jẹ́ kí a kójọ nínú kan nínú àwọn ilé rẹ̀ tí ṣe mọ́ṣáláṣí ọba yìí ni adáàpẹ́ fún oore rẹ̀ àánú rẹ̀ lórí wa kò ló ń kà á sì mọ iye àwọn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala pẹ̀lú títóbi rẹ̀ ó ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn àti ìdúró déédéé fẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run la ọlọ́run kó máa bá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì tọ́lọ́run sí gbogbo ẹ̀dá pátápátá tó fi ọ̀nà ọlà ọ̀nà ìkẹ́ ọ̀nà oríire tó fi ràn. ànábì náà ló ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan tí Muawiya bin Abi Sufyan tó gbà wá radiyallahu ta'ala anhu. ọlọ́nàbì ni man yuridillahu bihi khayran ẹni tọ́lọ́run bá fẹ́ ṣe lólóríire ẹ̀dá tó fẹ́ ṣe lẹ́ni ọ̀la ìfàkíhù fìdí ọlọ́run bá ó fún ní àgbọ́yé ẹ̀sìn yóò gbẹ́sìn ẹ̀yẹ yẹn pé ní àmì oríire ní kéèyàn gbẹ́sìn ẹ̀yẹ àwa wo ìjókòó tá a jókòó yà á rí pé ìtànẹ́bí pè lórí ire yìí náà ló fa sábà bí ìjókòó wa yìí ká fẹ́ bára wa sọ̀rọ̀ ẹ̀sìn yìí afẹ́ nítẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kọ́ máa bá rẹ̀ bá Muhammad kó bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ akíra wa ní ọkùnrin àti obìnrin ọmọdé wa àti àgbà onílé wa àti àlejò wa tí àwa ń kalẹ̀ akíra pàápàá jùlọ àwọn ìmáàmù wa ní mọ́ṣáláṣí tí a wà yìí àwọn sáàfù wa Abu Ubaid hafiza Allahu ta'ala ọ̀rọ̀ a kọ́lọ́n wa kó túbọ̀ bá wa máa fi sọ̀rọ̀ sọ wọn tó sì máa kún wọn lọ́wọ́ wa tó ṣe wọn láàfà súnà àlékún ìdúró déédéé àlékún dáadáa kọ́lọ́n wa kó mẹ́ta ṣe fún wọn. bákan náà a kí gbogbo àwa jàmáà mọ́ṣáláṣí náà àti gbogbo àwa elétò bẹ̀ tí agbéṣẹ́ dáadáa báyìí dání kọ́nù bá kọ́mẹ́tà ẹ̀sán wa ní ẹ̀sán olóore òkè àwọn afáàmì tí wọ́n àlẹ́gbẹ́ ni Abu Umama àti gbogbo wa náà ta wà ń kalẹ̀ pátápátá akẹ́ra wa ní kíkì sí àpọ́nlé kíkì ọ̀la pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lẹ́yìn tí a ti fi ọpẹ́ fún ọlọ́run tá a ti tọrọ ìkẹ́ àti ìjẹ̀fánábí bákan náà tá a kíra wa ní kíkí tọ́lá. àmọ́ gbéyẹ̀wò àwọn nǹkan tí ó fa sábàbí ìjókòó wa níbí nǹkan tá a fẹ́ fi ṣe ìṣítí fún rárá wa torí pé ìṣítí ni ká pè é nítorí dá wa lójú ni pé ní gbogbo aná láti mọ̀ gbọ́ ṣùgbọ́n a gbọ́ kò mí rìn pé ká tó sọ mọ́ torí pé ní ẹ̀sìn wa ẹ̀sìn ìránnilétí ni gbogbo àti mùsùlùmí bá ti ti ń rí tí wọ́n bá fi ń ran létí kó àkótì mọ́ tẹ́lẹ̀ yóò tó máa ṣàǹfààní ni ọlọ́ni fàzákìr fa iná zikirọ̀ tàǹfà olùmọ̀mìnì ẹ máa rán ara yín létí ẹ máa ṣàǹfààní fún ara yín torí pé ìwọ̀n ìrántí yìí ẹni tó bá jẹ́ mùmìnì gidi yóò wúlò fún abẹ́rẹ́ wọn bá sọ̀rọ̀ náà tààlà ọ̀rọ̀ kíní kejì tá a bá sọ ń bí láti fi ran wa létí kọ́lọ́ wa kún mẹ́ta ṣe ní okùnfà dáadáa fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá. ohun tí a fi ṣe ìrántí fún ara wa jẹ́ báwọn ilé tó ṣe gbé kalẹ̀. òun náà ni àkọlé kan tí èmi gbélẹ̀ léde lárúbáwá nígbà tí mo tún sí lárúbáwá ní tó tún náà ni pé àlùgáyà tún. من خلق insi aw min khalqil insan ìyẹn ké pọ́pọ́ sì dí fásidá èèyàn téèyàn fi ń bẹ nílé ayé yìí pé kí nìdí tá a fi wálé ayé ọ̀rọ̀ tí wọ́n yóò ṣe pàtàkì nítorí kíni torí pé gbogbo aná là ń gbáyé tí wọ́n bá dẹ̀ wá ń bì kan tí ò bá máa ń torí ń tó torí ẹ̀ wá ó lè máa ṣe nǹkan míì pápẹ́júwe ìjókòó kan la jòkó yìí sùn tó bá ń bẹ pé kí la wá ṣe wọn kó gbọ́ àlá lè dáhùn àwa gbọ́ wá sí mi àwa arára wa lé sí mi àwa gbọ́rọ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ lẹ́ni tó lọ́jà kí ló wá ṣe àmọ́ wá ra nǹkan bí ni àmọ́ wá tajà ni. torí pé ẹni tó wà níbi kan gbọdọ̀ máa ń tó gbóhùn débẹ̀ èyí tó wá ju ọjà lọ tó ju òde lọ tó ju gbogbo ẹ̀ lọ ní ilé ayé tá a wà yìí nítorí kí n lè fi wà ń bẹ̀ àbá kan wà ń bẹ̀ lásán ni torí pé téèyàn bá wà ń lé ayé tí ò bá máa ń torí tóun torí ẹ̀ wá ó lè máa ṣe nǹkan mi tó sì lè lọ pàdé ọlọ́run láì ní ṣe ń tọ́lọ́ ní kó wáyé wá ṣe yìí láti mọ̀ pé tọ́pìkì yìí ṣe pàtàkì gan eléyìí kò ń ṣe pọ́kùnrin nìkan ló bá rí kò bóbìnrin wí bó ṣe pọ́kùnrin wí bẹ́ẹ̀ ló bá obìnrin wí. eléyìí kìí ṣe pé olówó nìkan ló bá wí kò bá tálíkà wí àtolówó inú wa àti tálíkà ló bá wí. bàbá ní ká sọ̀rọ̀ bó o là á ti máa ń ṣe ìwà ẹ̀jẹ̀ háìdọ̀nsì ọkùnrin ni wọn gbẹ ọ̀rọ̀ obìnrin ní ìtọ́fẹ́sírì sí mi. wọ́n bá ní bó o là á yọ sàká ẹni tí ò tí ì lówó wọn ni wọn pé èmi náà kàn lè mọ gbọ́lẹ̀ títí tí màá fi lówó àìsàn ẹ̀kọ́ ni ṣùgbọ́n kí ni àtòrí ẹ̀ wáyé wá ṣe mọ̀ pé àtolówó àti tálíkà àtọkùnrin àtobìnrin nìyí ń bá wí láti gbọ́dọ̀ máa ń torí ń ta torí ẹ̀ wáyé àbá wáyé lásán ni ìbéèrè fẹ́ kákọ́ bira ni pé tá a wáyé lásán àbí nítorí kí náà torí ẹ̀ dá wa mo mú àwọn ànásírù ka àwọn àpilẹ̀ kan wá abẹ́ tọ́píkì yìí fìlìmọ́nàbà kólíkọ̀ náà nítorí kí náà fi dáhùn èèyàn tàkọ́kọ́ nù tàkọ́kọ́ gbéyẹ̀wò nítorí kí àbá wáyé lásán ìdáhùn sílẹ̀ kùránì náà ni ó fún wa létí ẹ̀ ọlọ́mọba ọba lẹ́kẹ́ ọlá fún wa nínú alukur'ani. nínú suratul qiyama àyà thirty six ọlọ́ni afa hasibtum annama ẹ má rò pé akàndá yín bẹ́ẹ̀ kẹ̀ẹ̀kan wáyé kẹ̀ẹ̀kan máa jẹ́ kẹ́ẹ̀ máa mú lásán ni o àbẹ́ ń lérò yìí ni ọlọ́ni ẹ má lérò bẹ́ẹ̀ àìpọ̀ ọlọ́run fẹ́ ká ẹnu ayé àìpé ó wa ẹ má rò pé yín afwan èyí tá a kó ti wà nù suratul anbiya aya fifteen aya one hundred and fifteen. ìtọ́wọ́nù suratul kìyàmù aya thirty six ọlọ́ni ayásàbòlì ìnsán àyùtọ̀rọ̀ kàtúdà ti suratul kìyàmù ti suratul kìyàmù afwan ti suratul kìyàmù ọlọ́ni. ayahsabu al-insan an yutraka suda sọmọ yẹn rò pé kankan fòun lẹ kó máa ṣe tó bá wù ní kó máa ní nǹkan kan ni pé ó nídìí tààfidà yín. báwa tó mọ̀ pé ní àwáyé lásán ó nídìí tó lọ nítorí ẹ̀ dá wa. kí wọ́n ní nǹkan tó lọ nítorí ẹ̀ dá wa. ni ìpìlẹ̀ kejì wa. kìí ṣe lásán. ìfẹ́ àbèrè pé ẹ dákun ò kí wá la torí ẹ̀ wáyé alukur'ani náà látò padà sí ọlọ́run bọ́ bá adékẹ́ ọlá ń sọ fún wa nínú sọ́tò zariyat ọlọ́run ní wàmọ́ kọ̀láktòlì jẹ́nà wàlíńsá ìlà liya'budun òun dáwọn àlùjànnú àwọn ẹ̀dá kan làwọn náà tó yẹ pé ní bàbá lè fojú rí wọn ọlọ́run lóhùn ò dá wọn lásán wàlíkìs àtàwọn èèyàn ju pé ní kíni ìlàlì àbùdùn ju pé kán wá sìn mí lọ ìbéèrè ìdáhùn rẹ̀ ni pé wíwáyé wa tá ń bẹ o nítorí nítorí ẹ̀dá wa ni pé ká wá sìn lọ àìpẹ́ torí ìjọsìn ọlọ́run fi dá wa sáyé ọlọ́run bọba alekiola ní má orí ìdùnmí ní omi rìsìkì mo retí àrísìkì lọ́dọ̀ àwọn ẹ̀dá ẹni tó dáyé sọ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ bówó ṣe wọlé nìkan tiẹ̀ ọlọ́run ò nídìí owó ẹ̀ ò retí owó ẹ̀ wà má orí ìdùn áyù ti ìmúhùn ń sì retí kẹ́ ẹ fún mi lóúnjẹ àwa gan là ń bẹ lọ́nkó sáré bìkì fún wa kó fún wa lóúnjẹ kó fún wa ní mímu ọlọ́run ní ìrètí nkankan lọ́wọ́ yín ju pé tẹ̀sí mi lọ. torí pé inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin torí pé ọlọ́wọ́ bá ní ar-razzaq ọba tí sáré ti fún ni dhul quwwatil matin ọba alágbára. ilé wa ní suratu Zariyat aya fifty six tọ́lọ́n ti ń sọ ìdí tóun torí ẹ̀ dá wa táyé. tó jẹ́ kó kílẹ̀ sí wa pé ká wá sí un kámú lẹ́yọ ọ̀kan ṣoṣo kámọ́ sí nǹkan míì yẹn nìdí tóun fi dá wa. ayé pé ní bá a bá fẹ́ sọ pé yẹn ráyé wá jàmọ́ kí láàrin nínú gbèsè ayé ta ni ó fún wa létí ọ̀rọ̀ yìí tó bàbá alágbájá o ọmọ ráyé wá o kí láà fi jọ́ọ̀jì ẹ̀ táwọn ọ̀kan ráyé wá náà ó ní láti máa sin lọ́hùn ayẹ́pẹ́ ni tó ń sin lọ́hùn òun ló láyé wá àbí ìtọ́ni ó wá ṣe láyé ó ṣe lápẹjọ ní arán ọmọ lọ skul ó sì kàwé ẹ̀ dáadáa ó rí skul àbí òrí lọ ṣùgbọ́n tá a bá ran tó dọ̀hún tó lọ ṣeré tó gbá bọ́ọ̀lù tí ò wọ kíláàsì ó rí skul lọ́njọ́ jẹ́mọ̀ kò rí lọ ó débẹ̀ ṣùgbọ́n ẹ̀ńtán ní kó ṣe nǹkó ló lọ ṣe bíbélẹ̀ rí mistake tó wà láwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ń ròyìn tó láyé wá ó lè tó gbé mọ́tò ńláńlá kalẹ̀ ká àwọn bàbá alágbájá àwọn aráyé wá ń ti wọn kódà ní ẹlẹ́jẹ́ bọ́gí bọ̀pẹ̀ ó lè jẹ́ kọrin yóò tí ò ti àmọ́ tẹ́sí lọ àwọn aráyé wá ó lè tó wà ní orí ipò ńláńlá àbó wà ń lé ńláńlá ìyẹn ni ó fi jọ́ọ̀jì pé á yìí ó ráyé wá kódà òun gẹ́lẹ́ máa fi lọ́n fọ́nà kò sí ìlówó kò sí wà nípò nítàbí jọ́ọ̀jì pé yẹn ráyé wá ni pé ìtọ́lọ̀ ní ká wá ṣe níbẹ̀ tó ṣe. eléyìí ni àgbọ́yé tó bá tẹ̀sìn mú ìgbọ́n tẹ̀yìn ò bá ti ṣe kò ráyé wá o torí pàṣẹ tọ́lọ̀ ń pa wá ni pé ká wá sin lọ ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá ń sọ fún wa nínú Suratul Bayyinah ọlọ́ni wà má umiru illa liya'budu Allaha àpamọ́ láti ẹ̀dùn pé ká wá sin lọ́hùn lọ àpààyàn láti ẹjú pé káwọn àti lọ́wọ́n ọba tó dá wọn lọ. mukhlisina lahu-d-din tó bá ti tẹ̀sí yẹn kẹ́sì yẹn kó pure nítorí tọ́lọ́ onafa kan jìnà sí ìmọ̀ ẹ̀sìn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́. wàyùkímù sọ́lá kásìmọ̀ kí wàyùtù zaka bákan náà tí zaka bá owó wọn kan yọ ọlọ́niwà báàlì kàdínù lọ́kọ́ yìí mọ̀ eléyìí gan lẹ́sìn ẹni tí ò bá ti ṣe léyìí kò tí ì ṣe tọ́lọ̀ ní kó wáyé wá ṣe ń ṣeré láyé ni ń wéṣì táìmù ara rẹ̀ ni. ìyẹn ló fà bẹ́ẹ̀ pé ní àwọn tí wọ́n sí lọ́hùn láyé ọlọ́run kàtígóráìsì wọn kọ́dọ̀ àwọn tán rí bíi tiwọn nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ nìkan sí lọ́hùn. jẹ́mọ́ àwọn ẹ̀dá wọn náà wà láyé tọ́lọ̀ nìkan sí lọ́hùn tí wọ́n sì ní jẹ́jọ́ fáwọn òsín lọ́hùn lọ́rùn àwọn ta ni àwọn ẹranko kálọ́nù sọ́tò Muhammad aya twelve ìkejìlá ọlọ́ni wàlẹ́dínà káfàrú ẹ̀wọ̀n tó lọ́n tán pa wọn wàlẹ́dínà káfàrú àwọn kèfèrí nígbà tí yorùbá ti sílọ̀ kèfèrí náà ni ilẹ̀ yorùbá ní kẹ́ mọ́pẹ́ nìkan kèfèrí àkóso lọ́hùn táwa fẹ́ mú mi níní wàlẹ́dínà káfàrú ọlọ́run láwọn yàtàmátà òun wọn gbádùn. àná wọn ń gbádùn wọn ń ọlọ́run wọn ń rìn lórí ọlọ́run wọ̀yà kùlùún wọ́n ń jẹ wọ́n ń mu kódà ìmí tún jẹ jàwá tá à ń kírun lọ ṣùgbọ́n kí lọ́nà fi wọ́n wé káwọn táàkùlù ànàám gẹ́gẹ́ báwọn ẹranko ṣe ń jẹ ẹgbẹ́ tó yẹ ká lè pèlè ẹranko lórílẹ̀ ń tali ẹni tí ò sí náà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n yàtọ̀ ẹlòmíràn lè tẹ̀ ṣùgbọ́n ẹni tí ò sí lọ́hùn ó lè má pè lẹ́ranko ara àwọn èèyàn láwùjọ wa sẹ́kàn àti ẹ̀sìn lọ́wọ́ àti ẹ̀gbà kọ́ lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ ti kàwé débi kan ní ah, àwọn èèyàn bàbára nu àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀wé wa tábà lè fojú ẹ̀sìn wọn ni àwọn ẹranko ló yẹ ká ni àwọn ẹranko wa bí kò láti ṣe kò wọ́n nu ọlọ́run tó wáyé tí ò sin lọ́hùn tó dẹ̀ ń tó mú wọ́n ń gẹ́gẹ́ báwọn ẹranko ṣe ń jẹ ìṣesí ẹranko ni wà náà rù mọ́ sí wàhálà fún un tó bá dọ̀rin bo ní ọ̀padà sí inú ná. ọlọ́run bọ́ba àlìkè ọlá sọ fún wa ní ààyè míì nínú alukur'an nípa àwọn ẹtí wọn sí iná yìí. ọlọ́run ní amtasabu anna aksarom yasma'una aw ya'qilun ọ̀pọ̀lọpọ̀ tọ́hún rí lórí ni ọ̀rọ̀ pé wọ́n ní làákàyè ni àwọn kẹfẹ́ rí wọn ní làákàyè wọn ẹ̀dẹ̀ gbọ́rọ̀ wọn àgbọ́tọ́lọ́ am tahsabu anna aktharahum yasma'u aw ya'qilun in hum illa kal'an'am wọn ẹ̀jẹ̀ kankan ju bí ẹranko lọ bal hum adallu sabila kódà wọ́n sì jẹ́ ẹranko lọ bíkọ́sì ẹranko sì ọ̀nà òjá kó sí náà mú nítorí wọ́n sì jẹ́ ẹranko lọ nìyẹn ẹni tí ò bá ti sin lọ́run tó ń gbáyé wọ́n sì jẹ́ ẹranko lọ torí pé ẹranko tá a fi wéyìn ọlọ́ọ̀dá kóun sin lọ́run ọlọ́ọ̀dá mú ṣùgbọ́n èèyàn tọ́lọ̀ ní kò sí náà tó wá fọ́ lọ́wọ́ balẹ̀ tó ń lò gbèsè ayé rẹ̀ kò tiẹ̀ lówó síbi eléyìí nínú àkíyèsí tó yẹ kí á ṣàkíyèsí rẹ̀ ni káwọn pé ẹni tó ráyé wá lẹ́yìn tó sin lọ́wọ́ ẹni tí ò ráyé wá gbogbo ohun tó kó máa gbádùn ní gbádùn ìgbésí ayé ẹranko ló ń lò mẹ́ta wà lọ pé ìjọsìn lọ́lọ́run torí ẹ̀dá wa nítorí ká tún gbéra ní pé ní kí là ń pè ní ìjọsìn gan al-ibada ma hiya al-ibada kí là ń pè ní ìjọsìn ẹ̀pẹ́ mi tá a ti gbé ni pé tọ́lọ̀ ń dá wa lásán alọ́lọ́ ò dá wa lásán kí wọ́n lọ torí ẹ̀dá wa ayé torí kí ni ìjọsìn nítorí wàá kùn ní pé kí wọ́n là ń pè ní ìjọsìn tẹ́rí gbogbo aspect kọ̀ọ̀kan ní àwọn mùsùlùmí mi ti wọ́ fún àgbọ́yé kí là ń pè ní ìjọsìn ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí táǹpẹ̀ níjọsìn pọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tó tún fẹ́ kẹsẹ̀ járí ju àwọn ẹ̀mí lọ nírú tí sheikh islam bin Taymiyya rahimahullahu ta'ala tí wọ́n sọ nílò ọ̀pọ̀lọpọ̀ àfáà máa ń lò láti fi dìfáìnì tó ń jẹ́ ìjọsìn a ní kí ni jẹ́ ìjọsìn alimọ́n bin Taymiyya ó ní ìjọsìn àlìbáàdà gbólóhùn àlìbáàdà káńsán tábàlóhùn tí àwọn ti ń jẹ àlòbòdìyà àárọ̀rọ̀ yìí bẹ́ẹ̀. a ní ìjọsìn ìjọsìn káńsán àlìbáàdà kalimatun jami'a gbólóhùn kan ni tó kó nǹkan púpọ̀ sínú kélókó sínú li kulli ma yuhibbu Allahu ta'ala wa yarda nípa ń pè ní ìjọsìn gbogbo ń tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí sọ pé nǹkan yìí ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn máa ṣe gbogbo ntọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí wàyàrúbọ̀ bákan náà tó yọnu sí nínú àmàl nínú àwọn ẹṣẹ́ ó lè jẹ́ṣẹ́ wọlé àkùwàl àbínú àwọn ọ̀rọ̀ ó lè jọ́rọ̀ ẹnu àbọ̀ ọ̀hìrọ̀ iṣẹ́ yẹn àbọ̀rọ̀ yẹn ó lè jẹ́ ntọ́ àti gbogbo èèyàn ó rí awèlè bá àfẹnà àbí ntọ́ pamọ́ ìjọsìn ní gbogbo ń tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ ti tó yọrun sí nínú àwọn ọ̀rọ̀ àti iṣẹ́ èyí tó hàn síta àti èyí tó pamọ́. bàbá wa bá pèjúwe wa ní fàkọlá ìrún lápèjúwe gbogbo alámọ̀ yìí ẹni pé ibi tọ́rọ̀ ọ̀run gan pàtàkì dé nílẹ̀ yorùbá wa ìtọ́wá fẹ́ ròyìn ẹ̀ pé ah, olùjọ́sìn lágbájá kí náà wò mọ́ lára jẹ́ mọ́ ìrún náà kọ̀kọ́ wò ibi tí kò ẹ̀ tóbi dé nínú ẹ̀sìn yìí. bákan náà wà zakat inú ìjọsìn ní káyọ̀ sàká wàsíyá inú ìjọsìn ká gbáwẹ̀ wàlhajj bákan náà ká lọ sí hajj ẹ̀rí pé eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ bàbá wọn ti síwájú ní gbogbo èèyàn mọ̀ nítorí pé àwọn arkanu islam àwọn orígun ẹ̀sìn làwọn eléyìí bàbá wa ní wàsídìkọ̀lì hadith kéèyàn sòótọ́ ọ̀rọ̀ àwọn ìjọsìn tẹnunu ẹni tí ń sòótọ́ ń sìn níbi ọ̀rọ̀ ẹ̀sìn ni níbi ọ̀rọ̀ gbèsè ayé ni níbi ọ̀rọ̀ kátàkárà ni àbó ní sí ọwọ́ àbẹ́tẹ́ pé tó bá sọ̀rọ̀ fún yẹn kò ní tán yẹn ìjọsìn ni torí pé yóò gbalada lórí ẹ̀ kódà kó òun máa ń rò pé òun jọ́sìn torí pé ọlọ́run nífẹ̀ẹ́ ká sọ òdodo ó sì nífẹ̀ẹ́ ká máa bẹ pẹ̀lú àwọn ẹni òdodo bákan náà wà àdá ulẹ̀ àmàna àdá ulẹ̀ àmàna kéèyàn mú àmánà kó sì gbé fẹ́ni tí ó gbélé lọ́wọ́ bó ṣe gbé fún ara àjọsìn ni torí pọ́lọ̀ ń pa wá láṣẹ kádà àmánà padà inú tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ni ọlọ́ni inna Allah ya'murukum an tu'addu al-amanat ila ahliha nínú Suratul Nisa ìyẹn pé tí àmánà bá wà lọ́wọ́ yín ẹ̀dá padà fẹ́ni tó gbélé yín lọ́wọ́ bákan náà wa birrul walidayn nínú ìjọsìn ó ní ká ṣe dáadáa sóbi ẹni ká ṣe dáadáa tóbi tóbi ní sáyé ìjọsìn ni ọ̀sílátò rọ́ṣìn károkùn ẹbí pọ̀ ìjọsìn ni wàlúwàfà bíi uhud tá a bá ní tá a fẹnu kò sí tá a panu pọ̀ lórí nǹkan kan tá a jọ ṣe àdéhùn ká má jàǹbá rẹ̀ wàlúwàfà màrú wà náà yọ ànilmúnkárì. bàbá rí dáadáa kápẹ́yìn sí ọ̀rẹ́ mi máa kírun o àìṣe olóore kẹrẹ máa ṣe o máa ka kùránì o máa fi sọ́dákọ̀ àtàwọn ẹṣẹ́ olóore ká máa pẹ lòmíì síbẹ̀ ìjọsìn ni wọn náà yọ ànil munkar ká máa kọ̀ bàjẹ́ ẹ̀kọ́ ló ń pa wá láṣẹ rẹ̀ kódà wà nù sóra kan nínú Ali Imran ọlọ́ni fáwọn mùsùlùmí gan fi ń jẹ́ olóríire jù òní pé a máa ń kọ́ bàjẹ́ ṣùgbọ́n ènìyàn máa ń jọ sílẹ̀ ní tọ́balẹ̀ tí ń kọ́ bàjẹ́ gan-an sọ ní ah, mo ṣàkóyán o mo lè yan ṣe tí ò dáa ẹ̀fẹ́ tí àìdá bá kún orílẹ̀ yóò balẹ̀ jẹ́ agbọ́dọ̀ máa kọ àìdá kàkẹ́yìn máa parọ́ o kàkẹ́yìn máa jàǹbá àdéhùn o kàkẹ́yìn máa jalè kàkẹ́yìn máa ta tẹ́tẹ́ kó máa ṣe zìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ò dáa bákanáà wà jihadil kufar walmunafiqin kágbógun táwọn akẹfẹrí walmunafiqun walmunafiqin àtàwọn munafiki ìjọsìn ni walihsan ilal jar kí a ṣe dáadáa fáwọn aládùúgbò ẹni kódà kí wọ́n jẹ́ mùsùlùmí torí aládùúgbò náà lẹ́tọ̀ọ́ dáadáa ká ṣe fún ní ìtí òtakùn tẹ̀sí gbogbo ilé láàrẹ̀ rí fún nínú alukur'an láàrẹ̀ rí fún sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ìpínlẹ̀ tá a fi ń bára wa sọ̀rọ̀ ni pé gbogbo ń tọ́lọ́ ń bá ti nífẹ̀ẹ́ sí lónìí là ń pè níjọsìn gbogbo tá ń kalẹ̀ yẹn lọ́n nífẹ̀ẹ́ sí tó fẹ́ ká ṣe káti dáadáa sọ́lá àdúgbò wálé ẹtí àtọmọ òrukàn wálé miskin àti miskin aláìní wábùlì sẹ́bíyìí àtàwọn ọmọ orírìn wàlìmọ̀mùlùk mílẹ̀ àdàmì yìí àtàwọn tán wà lábẹ́ wa pàápàá jùlọ àwọn ẹrú nínú ọmọ ànábì Adam káfí dáadáa sí wọn ìjọsìn ní kódà wàlìbà hàáhìn ànábì ní ó tẹ̀ wá dórí ó tún wá dórí ẹranko gan kọ́sí dáadáa sẹ́nako ìjọsìn ní ààrẹ tó torí dáadáa tó ṣe sẹ́nako wà lùjẹ́ náà àtìlẹ́ni tó jẹ́ pé ìyá tó fi jẹ́nako ló ṣe sábà bíi iná fún gẹ́gẹ́ bá nàbì ti sọ fún wa wà dùhà káṣàdùà ìjọsìn ni wà zikir ìrántí ọlọ́n wàlìkìrà ìmọ̀ọ́ká quran àbáni wàmí fáàlì fáàlì àtàwọn nǹkan mí náà gbogbo ẹ̀mí náà lè ìbáàdà nínú ìjọsìn mi àyè pé ìjọsìn tó ṣe kí ni ètò fẹ̀ ni ìyẹn ló bá dé pé èèyàn lè máa kà tán lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n definition tí bàbá yìí fún a rí i pé ó kó nǹkan púpọ̀ sínú gbogbo tọ́lọ́mù bá ti nífẹ̀ẹ́ sí i tó hàn pé ọlọ́run nífẹ̀ẹ́ sílé ó yọ́nú sí ó ti di jọ́sìn àwọn èyí tó mú wá yẹn wá àbẹ̀fáǹpù ni láwọn pé ìjọsìn fẹ́ẹ̀ kìí ṣe inú mọ́ṣáláṣí nìkan láti ṣe ìjọsìn ẹlòmígbà pé lábá ti kó mọ́ṣáláṣí kó bá ṣe wù wá lálé ṣayé wa mọ́ṣáláṣí nìkan ní ilé ìjọsìn ẹ bá nà pé ilé ìjọsìn àbí pé àwọn lè máa ṣe bó ṣe wù wá ń tàn náà bó bẹ́ẹ̀ sì bá ti fẹ́ ká ṣe gbogbo ẹ̀ láṣẹ gbogbo àyè láti lè ṣèjọsìn táàbà ti ń ṣe tọ́lọ́mù bá ti nífẹ̀ẹ́ sí. ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá ń sọ fún anú suratul an'am aya one sixty two àti aya one sixty three ọlọ́ni kúl ìrẹ́ ànábì sọ fún wa pé inna salati pé irun mi ẹ̀rí pé ní ọlọ́ni kánà gbé látòrí irun tí gbogbo aná mọ̀ irun mi wà nusuki àti gbogbo àwọn ìjọsìn ìfowóṣe tàbí pàǹkan tàbí ṣe wàmàhàyáyà àti gbogbo òsẹ̀mí mi ọlọ́run ní kó sọ pé nínú mọ́ṣáláṣí nìkan gbogbo òsẹ̀mí mi mo wà nílé ni ìjọsìn tinúlé wà mo wà ní ṣọ́ọ̀bù ní ìjọsìn ti ṣọ́ọ̀bù wà àti gbogbo ààyè tí ń bá wà wàmàhàyáyà àti gbogbo òsẹ̀mí mi wàmàmá ti àti bí ṣe kú gbogbo ẹ̀ pátá lillahi rabbil alamin mo gbọ́dọ̀ ṣe bọ́lọ́wọ́ ọba ọba àlejò láti fẹ́ bọ́lọ́wọ́ ṣe gbé kalẹ̀ mo gbọ́dọ̀ ṣe lillahi rabbil alamin. àyẹ̀pẹ́ ní ìjọsìn ó ń ṣe lé nìkan láti máa ń ṣe ìjọsìn o. bákan náà kì í ṣe mọ́ṣáláṣí nìkan ìjọsìn rẹ ọ̀ ṣe fi iṣẹ́ ìtọ́lọ́ bá nífẹ̀ẹ́ tí wàá ṣe bẹ́ẹ̀ ẹ̀yàkùnrin. tọ́ ọ bá wà ní ojú ọ̀nà ìtọ́lọ́ bá fẹ́ nìkan wàá ṣe ń bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́ bá fẹ́ òní ṣe ẹni ọ̀fìrí túmọ̀ ntọ́lọ́ nsọ́nù ayà ẹ̀fẹ́ kánàbí sọmọ pé wà má àyáyá gbogbo ìfẹ̀mí mi wà màmá tí àti bí ṣe fún lillahi rabbil alamin ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́ bọ́lọ́ ń ṣe gbé kalẹ̀ ọba tó yẹ pé láṣẹ̀rí kalà ọba tí ò lórogún wà bìzálìkà òmìnir ànábì ní eléyìí ni ntọ́lọ̀ ń pa mí láṣẹ kí gbogbo ìgbésí ayé mi wá di kíni kó di kíni jẹ́mọ́ kó di jọ sí fọlọ́mù ọba kó má jẹ́ mọ́ṣáláṣí nìkan ànábì ní wàhánà awwalul mùsùlùmí èmi ti là kọ́kọ́ mùsùlùmí tó kọ́ tẹ̀ lófin yìí níta fẹ́ gbọ́ yé mi ni pé ìjọsìn wa tá a wáyé wá jọ́sìn kì í ṣe pé nínú mọ́ṣáláṣí nìkan àwa ń lé ni àwa lọ́nà ni àwa ń bi iṣẹ́ ni gbogbo tábà ń bẹ́sẹ̀ bẹ́ẹ̀ lè láàyè rọ́bìlà àlẹ́mí kó gbọ́dọ̀ tá a kó bọ́lọ̀ ń ṣe gbé lẹ̀ ìyẹn là ń pè ní ìjọsìn ṣùgbọ́n ká wá ní irun nìkan níjọsìn àbí mọ́ṣáláṣí nìkan níjọsìn mọ́ eléyìí àwọn àṣìgbọ́yé tó wà láàrin wa tábà ọ̀rọ̀ ìjọsìn yé lágbọ́yé tó fẹ̀ báyìí àwùjọ wa àátìtọ́ ìjọ ti tún ṣe torí pé wọn náà mọ̀ pé gbogbo ibi tó bá wà ó ọ̀ ní ṣe tí ìtàkùtọ̀ lọ́wọ́ bọ̀ bá lè kí ọlá. náà ẹ wá rí àlìbáàdà tá à ń sọ̀rọ̀ ọba wì hakun khalisun lillah ẹ̀tọ́ ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ló lẹ́tọ́ ìjọsìn ìjọsìn sì rèé kèé ṣe tí ń bá fẹ́ tí ń bá fẹ́ kọ́ o dandan ni lórí kálukú wa ìtọ́lọ̀ ńlá bọ̀ wá lọ́rùn ni gẹ́gẹ́ tí wàá nu hadithi mu'adh bin jabal mu'adh bin jabal ó ń sọ pé ànábi gbóhùn sẹ́yìn alhimar kẹ́tẹ́kẹ́tẹ́ kan jọ kan a ní himaru yìí ó wà ní rìwáyà pé orúkọ ẹ̀ ní kí ló pé òfèèrè pé kẹ́tẹ́kẹ́tẹ́ ànábi òfèèrè náà ń pè é ẹgbẹ́ ká sọ àwọn ẹran dábà tá à ń lò ká sọ wọ́n lórúkọ kò sí tó burú arírí ẹ̀rí fún nínú ẹ̀sìn rànkúmí tánàbí ń lò náà pè ní kọ̀sùwà kọ̀sùwà ló kọ rànkúmí ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ní òfèèrú olóhùn wà lẹ́yìn ànábì lórí òfèèrú ọjọ́ kan ànábì jóun sẹ́yìn àǹfààní nínú ẹ̀kọ́ tá a rí kọ́ nu àdìsí pé ní olùtẹ́rí ànábì tálábẹ́ fi wá nàbí inú ẹ̀dá kò sí ojú pírẹsidẹ́ǹtì lọ torí pé ẹni tọ́lọ̀ ń yan ní gbogbo ayé torí pé kìí ṣe pé àwọn kan ẹgbẹ́ síbẹ̀ ọlọ́run ló yàn ó sì tún wọ ọmọlẹ́yìn ẹ̀ tí ètò sàgbàlagbà ó tún gbé sẹ́yìn àìpé káyí tó mọ́tò náà ń lò láyé gbàǹgàn kò sí mọ́tò àlẹ́bìdẹ tó tójú gbogbo pírẹsidẹ́ǹtì lọ tí ò lè ṣe kíni tí ò lè tó lè gbé ẹlòmíràn bá ti rárá rówó ra nǹkan díẹ̀ kẹ́ báyìí kódà ẹ gbọ́dọ̀ fọwọ́ kan bèlè pé ẹ ṣe kí ni ẹ wọnú ẹ ẹ̀yin tálíkà tẹ ẹ jẹ́ kankan yìí ànábì ó gbé Mu'az ibn Jabal ó gbé sẹ́yìn ó tún wá lọ pọ̀ tó ní ìyẹn láti kọ́ lẹ́kọ̀ọ́ ànábì sọ fún Mu'az pé ní atadri haqqa Allahi ala al-ibad ìrẹ́ Mu'az ìjọ ọmọ haqqullah ráìtì ọlọ́ọ̀ ẹ̀wọ̀n táwọn fi ṣe pé ráìtì ọlọ́run lórí àwọn ẹ̀dá ìtọ́ba ti pé ráìtì yẹn tọ́ba ní ká fún kèé ṣe pé àdínbá wù mí máa fún tó bá ní ojúṣe tí bàbá gbọdọ̀ fọmọ ẹ̀sìn ṣe ṣe pé tó bá wù mí máa fọmọ mi àbó ojúṣe tọmọ gbọdọ̀ fún bàbá abítọ́kọ àtìyàwó tọ́ba ti pé nǹkan ráìtì dẹ́dẹ́ ní àwọn ibi sọnù àdìsí kankan ní fáàtù kúńlà sí hákín hákọ̀ gbogbo ẹni tó bá ti ní ráìtì ẹ gbọdọ̀ fún ní ẹ̀tọ́ ẹ̀ àníbi àwọn sọ fún Mu'az ìjọ yìí pé ìjọ ọmọ ìwọ ọlọ́run lórí obe tuntun wa haqqul ibadi ala Allah ìjọ ọmọ ìwọ tó ṣe lọ́rùn èèyàn fúnra rẹ̀ kó o fẹ́ dà bá ti tó àárín ònà o àgbọ̀dọ̀ pé ǹjẹ́ ọmọ ìwọ ni kan. ta lè sọ pé ọlọ́run gbé nǹkan yóò gbọ́dọ̀ fún mi o à ń tọ́lọ́run bá wípé màá ṣe nǹkan báyìí fún yín níta gbọ́yé pé tó sọ fóun ó ṣe fúnra rẹ̀ tí ò gbọ́dọ̀ ká ojọ́ ti fún náà ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ṣe báyìí fún mi hmm, kò sẹ́ni tó níwọ̀ kan tí ó fọ́ sọ́yà lọ́dọ̀ ọlọ́run kódà àwọn ànábì ọlọ́run ẹ máa náà fà pátipátí lẹ́nu àníkọ́lọ́ ń ṣe báyìí fún ọ ah, tá lọ ń bá sọ̀rọ̀ ah, ọ lè bá gómìnà ọ̀gẹ̀rẹ̀ sọ ká tó wá sọ pé ta ni ọlọ́run tó dá gbogbo èèyàn irú bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ làwọn mímọ̀ fẹ́ ń gbọ́ràn bá ah, àfáàntì di nǹkan ó di nǹkan tòótọ́ ṣùgbọ́n kí ló dì èèyàn burúkú nìyí tí ń fọwọ́ sọ̀yà pé àánìkọ́ lọ́n ṣe báyìí ẹnìkan ò lè là lọ́lọ́run lọ́wọ́ tó àárín yìí nígbà àwọn afẹ́yàtì tó tún ni pé ìwọ̀ tọ́lọ́n tó lóun ní ó ṣe fẹ́ dá ẹ pé ìwọ̀ méjì ni ànábì béèrè lọ́wọ́ Mu'adh ìjọ ọmọ ìwọ̀ ẹ̀dá fúta ní ọlọ́run ọba tó jẹ́ dandan lórí wọn

ṣùgbọ́n ọ̀la alam gbogbo tá a bá mọ̀ láti lè sọ yìí káwa ni wàá rọ̀ súlù yẹn yẹn ló ní àlàyé nínú. ànábi wa ń sọ fún Mu'az ìjọ náà ànábi sọ àǹfà yìí fún. ó nínú ẹ̀kọ́ tá a rí kọ́ ni pé ànábi fẹ́ ká mọ̀ pé wọ̀ yẹn tóbi títí ẹ̀ ló fi gbé wa lọ́nà kwẹ́sìn fún Mu'az kí Mu'az lè bá a tẹ́tí. lágbèjọ yẹn fẹ́ fún yẹn ní ìró kan ìró pé ìjọ ọmọ bàbá alágbájá wọ́n ti travel Àbújá lánàá mo fún ní information àbí àyíwá ṣùgbọ́n wọn kí n jọ ọmọ lọ tẹ́ni ò sì mọ̀ tẹ́lẹ̀ kí ni ó sọ yóò lọ ọmọ yóò gbọ́ ju bí mo ṣe àwọn ah, ọmọ níbo lọ o wọn ni á sì gan ti fẹ́ tẹ́tí ká ń mọ wọ o ọlọ́run àtọ́jíṣẹ́ rẹ̀ ló mọ sọ fún mi o anabi ni ibad ráìtì ọlọ́run lórí àwọn ẹ̀dá tá a gbọ́dọ̀ fún káwọn ẹ̀dá máa jọ́sìn fún wàlá yushriku bihi shay'a ká má sì nǹkan míì nídẹ̀yìn ọlọ́run ìwọ ọlọ́run ni nígbà bá sì pè ní haku ìwọ right dandan ni lórí àwọn bàbá ló jẹ́ dandan fún a ní eléyìí dandan ni lórí àwọn ẹ̀dá. ànábì wa tún sọ pé ní wa haqqul ibadi ala Allah ìwọ̀ tọ́lọ̀ náà wá sọ pé wọ́n fáwọn ẹ̀dá ó ní anla yu'adhibu man lam yushrik bihi shay'a anla yu'adhibu man lam yushrik bihi shay'a pé gbogbo ẹni tí ò bá ti ṣẹbọ tó bá ti sin lọ́run òun ò ní jẹ níyà nígbà tí Mu'adh gbélé inú rẹ̀ dùn wọ́n bá bá ní pé ní afala òbáṣírò náà bá níta ẹ sọ fún mi kí n máa lọ polongo ẹ fáwọn èèyàn kan gbọ́ anábì ní látòbáṣírò látòbáṣírò hàn wọ́n ti fún wọn ní ìrò rẹ̀ fàyà tẹ́kìlù kọ́ ẹ̀pẹ́ lomi ló wàá rí lẹ́ǹtì rẹ̀ táwa tá ti sẹ́bọ́ tó bá wù lálẹ́ máa ṣe. màá tó wá padà sọ nǹkan yìí nígbẹ̀yìn ìgbà nítorí pé ìntánẹ́ẹ̀tì òfìfẹ́ kó sọ lásìkò òtìkúrú ń bẹ́ngbà alimuhimu ni pé ntọ́lọ̀ nítorí ẹ̀dá wa tó ṣe ìjọsìn dandan ni kìí ṣe pé káwọn kan máa jọsìn káwọn kan máa sọ fún wọn pé ẹ sá máa bá wa bẹ lọ́hùn gbígbà pé nǹkan yẹn sọ̀ràn yẹn lórí tiwọn àwọn nǹkan tí yẹn sọ̀ràn yẹn lórí wa gan àbọ̀ pé kí bá bẹ lọ́hùn èèyàn mélòó la lọ bá lárò kẹsàn-án máa bá ń bẹ lọ́hùn kí n lè máa lọ bí iṣẹ́ ànítọ́yún tọ́ba nì ní tó jẹ́ ńlẹ́ ọlẹ́mọ́ ṣùgbọ́n ètò jẹ́ dandan láyé tó máa ẹ̀fẹ́ máa bá abẹ náà káwa náà lè mọ ẹjọ́ sì fún a. eléyìí ẹni ò tí ì mọ tó wáyé wá ṣe dandan ní ká sin náà ọgbọ̀n bá àlekè ọlá onìkan náà sì là ń sìn á gbọ́dọ̀ sin nǹkan míì. ráìtì yìí èèyàn méjì ò ní kódà àwọn ànẹ́bí ọlọ́run ni àwọn ànẹ́bí ọlọ́run ní ráìtì kájọ́sìn fún wọn bọ́n súnmọ́ ọlọ́run tó àwọn màláìkà tọ́lọ̀ wọn rántí wọn ní ráìtì kájọ́ ti fún wọn bó ṣe jó ìṣiṣẹ́ ọlọ́run ọlọ́run nìkan ló lẹ́tọ́ ọjọ́ sí ọlọ́run ni wá kọ̀dọ̀ rabbuka alla ta'budu illa iya ọlọ́run ti ṣe lófin pé ní ẹ gbọ́dọ̀ sí nǹkan míì àyàfọ́ ọba ẹ gbọ́dọ̀ sí nǹkan míì àfọ́ ẹ̀wọ̀n gbà wa sọ lẹ́yìn ẹ̀rẹ̀kọ́ ọlọ́run wa bil walidayni ìfàànà àwọn òbí yẹn ṣe dáadáa sí wọn kí la fẹ́ eto ni pé ẹ̀tọ́ ọ̀jọ̀sìn ọlọ́run ní ká kí ló ní ká ṣe fáwọn dáadáa ìyẹn ló bá tó fi wá fẹ́ gbogi kọjá ewé tó bá béèrè tó jọmọ́ jọ ti dádì ẹ̀ ìbínú o <laughs> ẹ̀ lẹ́tọ̀ọ́ eléyìí ṣùgbọ́n gbogbo tí jẹ́ dáadáa láti kíni láti fún yín. ọlọ́run gbé pé ká ṣe fáwọn ẹ̀dá kan òun nìkan náà àwọn kan ní yóò tó ń pe lórúkọ jésù tó ń sin ànábì yìí fálẹ̀ ní ẹgbọ́n tó lọ ń sọ ọlọ́run ní àásọ fún yín sọ pọ̀ ikú kọ́lá rọ́bùkà yá isa bùnú mariam ìrẹ́ mú ẹ̀yẹ isa ọmọ mariam àǹtà kúlítàlì náà ọlọ́run fẹ́ gbẹ̀tọ́ ni o ẹ̀tọ́ táwọn èèyàn kan gbé fún isa tí wọ́n lọ ń sọ fáwọn èèyàn ìtẹ̀kìzú ní wọ òmíyà ìlàyé ni ẹ máa pè mí ó ní jesus ó ní mary tí wọ́n lọ sọ fún wọn bẹ́ẹ̀ anábì musa sọ pé subhanak mímọ́ rẹ ọlọ́wọ́ máa qultu lahum illa ma amartani bi ó ń sọ nǹkan kan fún wọn ju ń tọ́ fi rán mi lọ kí lọ́ọ́ fi rán mi a ní ubudullaha rabbi wa rabbakum tí ọlọ́run tó dé mi tó dé iná ni ẹ máa jọ́sìn fún o ẹ máa wò ká anábì ọlọ́run ni o táwọn èèyàn fẹ́ gbẹ̀tọ̀ ọlọ́run fún ọlọ́run béèrè ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n lọ fẹ́ gbẹ̀tọ̀ mi rẹ̀ yín sá ànábi bá tètè ṣùgbọ́n ta lè mí ọlọ́run ta lè mí níwájú rẹ ń sọ kankan fún ọ ju ń tọ́ fi rán mi lọ o fàyẹn dẹ̀ ń polongo rẹ̀ káàkiri sí àyẹ̀ ló tó nǹkan ń jọ́sìn yìí ń ṣèjọ́sìn o bẹ́ẹ̀ni kan lè sọ ní ànábi Muhammad ọlọ́run fẹ́ràn jù Muhammad lèmi ò máa pè ẹbọ ní í ṣe tonti bá nẹbi ṣe jẹ pé òun lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ a gbọ́dọ̀ pé Ọlọ́run ò gbé ráìtì ìjọ pé ká máa jọ́ ti fún un nìkan náà lónìí lọ́jọ́ pé òun ti ṣe ló fi pé Allah ta'budu illa iyyahu ẹ gbọ́dọ̀ sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ bákan náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul hajj aya 62 ọlọ́run zalika bi anna Allaha huwa al ẹ mọ̀ pé ọlọ́run ọba ní al olùjọ́sìn fún òdodo وأن ما يدعون من دونه هو الباطل gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́ òkè ní odò ní èèyàn ní ọ̀ṣun ní ọya ní ṣàngó ní ọbàtálá ní gbogbo ẹ̀ pátá wà lẹ́bàáṣẹ́ ìbàjẹ́ ni gbogbo ìjọsìn tí ìbáṣekọ́ lọ́run lèèyàn ṣe fún kì ṣèjọsìn ọlọ́run sì ní í ẹ̀rí pé làwọn náà ń sọ nù suratul Fatiha pé iyyaka na'budu wa iyyaka nasta'in tí a bá gbára lọ nù kíw nínú lóga bó ti wá ní iyyaka na'budu ó ní sáǹpé nínú bàlágà ìtumọ̀ rẹ̀ ni pé uslubul hasl lọ́lọ́run fi bá a sọ̀rọ̀ ń bẹ̀rù tábà gbé iyyaka na'budu mẹ́tọ́ọ̀dì lọ́rọ̀ yẹn pé kò ìyẹn pé ń tá sọ yìí ìwọ nìkan lọ ní pé ìwọ nìkan o làámọ̀ jọ́sìn fún ìyẹn lẹ́yìn mùsùlùmí tí tẹbọ́mọ fi ń pààyàn títí tó ń ka pátíà àdéhùn tí wọ́n ń ṣe yìí kéde pé ó ṣe lójọ́ tí ààrẹ bí ojoojúmọ́ ní ṣẹ́gi ni tí tún sọ ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in ṣe àníwọ̀ nìkan àníjọ́ ti fún nǹkan mi mọ̀ ìwọ nìkan làámọ̀ jọ́sìn fún ìdí ń pè nǹkan mi ìjọ́sìn fún nǹkan mi tẹ̀rí ká wá jọ́sìn fún ọlọ́run báyìí ká má jọ́sìn fún nǹkan mi ńlá lọ́nà torí ẹ̀dá wa ìyẹn náà là ń pè ní la ilaha illallah kí ìtumọ̀ la ilaha illallah kí ìtumọ̀ rẹ̀ jẹ́ mọ́ ẹbẹ́ sọ látẹ̀yìn àbí ẹ bá gbìyànjú ẹ. jazakumullahu khairan ìtumọ̀ rẹ̀ ni ẹni tí wọ́n bá wa sọ yìí sábà ń bi àwọn mùsùlùmí tàbí kí ni tó mọ láìláì la ẹni mọ́ kọ́kọ́ wọ̀ yẹn pé ah, kí ni ẹ̀ ń bi mí yìí mo ti rọrùn tó yìí tá ni wàá nímọ̀ yìí o kò sọ́ba kan aṣá ní àfọlọ́hún kò sọ́ba kan àfọlọ́hún kọ́ ni ìtumọ̀ la ilaha illallah o kò sí olùjọ́sìn fún mi lódodo àyàfi ta ni àyàfọlọ́hún ìtumọ̀ ẹnu ẹlòmí lè máa wí ọ̀kẹ́ àkọ́dà ten thousand ni mo ń falẹ̀dẹ̀ kọ́ ọba ten thousand kó sọ ọmọ tí mo ń tọ́ ń sọ ẹni tó bá ti pé la ilaha illallah ìtumọ̀ tó ń sọ ni wípé òun ní jọ́sìn fún nǹkan míì mọ́ àyàfi ta ni àfọlọ́hún ìtumọ̀ la ilaha illallah yẹn náà wà ní tọ́lọ̀ nítorí ẹ̀dá wa yẹn láyà fi kọ́ nínú alukur'an. tó ń pa aláàlẹ́ pé àlọ́lọ́ nìkan ni ẹ máa jọ́sìn fún nínú sọ́ọ̀tù nìta àyà thirty six ọlọ́ni wa àbúdò lọ́ọ̀hà ẹ máa ṣe lọ́n wàlá tuṣríkù bí ìṣe à ẹ má fi nǹkan kan wá orogún lẹ́yìn ọlọ́run yẹn pé ẹ̀tọ́ ọlọ́run ẹ má gbé fún nǹkan míì níta ń pè ní àṣírìkú ìyẹn orogún pẹ̀lú ọlọ́run. ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́sírí yàtọ̀ rẹ́ẹ̀rì là ntí ó yàtọ̀ sọ́lọ́n ká gbé e sípò ọlọ́n ká fi wọ́n ṣe déédéé ara wọn fíìmọ̀ huwa min khafa ìfìlélà níbi nǹkan tó jẹ́ ẹ̀sà fọ́lọ́n nínú ẹ̀sà tá à ń ṣe fọ́lọ́n ní káṣe kíni kájọ́ tẹ̀ fún kájọ́ tẹ̀ fún agbada fún alákòjú ibi táyà ti ń gbẹ́tọ̀ ọlọ́run fẹ́ dá torí pé nítawọn èèyàn ń pè lẹ́bọ láwùjọ wa àgbọ́yé tó kéré ni nínú ẹbọ ni ṣùgbọ́n kò ń ṣe gbogbo ẹbọ làwọn gbọ́yé ẹlòmí bá ń rọ́ọ̀lù nǹkan ẹbọ tẹ́ bá sọ pé eléyìí tẹ̀ ń ṣe yìí ìtì ń dẹbọ ẹ̀ ti ń jẹ́tọ̀ ọlọ́run fẹ́ dà á ẹni sọrí mi lẹ́yìn eléégún ni àbá ọrí mi nídìí olóró ìjẹ́ àpéyẹ lè wà nínú mọ́ṣáláṣí kó mọ́ ṣẹbọ fẹ́ dà á bẹ̀ kọ́ ẹ́ èyí ni mọ́ ṣẹbọ mọ́ṣáláṣí kí tó bá ti ń gbẹ̀tọ̀ ọlọ́run fẹ́ dà ẹbọ nì ọlọ́run là á jọ́sìn fún yẹn wá ń ṣe nǹkan tó ṣe ẹbọ jọ́sìn fẹ́ dà á kọ̀ra fún alákọ̀jú èdò a ọlọ́run là ń pè ó ní àmọ́ pé èèyàn ló ń pè dá tèmi àwọn kan ní ìlànà pé Jesus àbí àti náà mùsùlùmí sọ pé nìyá sọ pé bí lala pẹ̀lú àgbọ̀yé kó wá ṣe kíni kó wá gbà wọ́n lẹ̀. ẹ̀tọ́ ọlọ́dẹ àti jẹfẹ́ dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tó tún wà ní ìsìláàmù náà pàápàá jùlọ tó pẹ̀lẹ́ láàfà ní wo sẹ́ ìtumọ̀ yẹ pé èmi náà mọ kọ̀kọ̀ bọ́lọ̀ ti sọ fóun ṣe kí ni òun mọ̀ nígbà tó ti bọ́lọ̀ ń kẹgbẹ́ yẹn kí ló ti ẹ̀jẹ̀ mọ́ ó ṣe bọ́ àbí tó ń pẹlẹ bọ́lọ̀ kó ba owó orogún kí náà yorùbá ń pè lórogún ẹ̀yin bàbá wa ẹ́ kí náà ń pè lórogún pé ilé olórogún pé ìyàwó yẹn di mélòó ó di méjì ayọ̀ ìyẹn pé ẹ̀sọ́ lọ ti gbé mẹ́ta ó ti gbé ní tí ń jọ́sìn ó ti sọ di méjì ti ń jẹ bọ́ọ̀lù ẹni tí wọ́n sẹ́ǹsì ẹlẹ́bọ̀ọ̀lù ẹni tó lọ bá pé àbálágbájá mọ́ náà mọ kọ̀ọ̀kan fún ìròyìn ọlọ́run alára tẹ náà òun náà ti ń ṣẹbọ. ọlọ́run ni wàhálà tó ṣíríkù bí ìṣe ìhà ẹ gbọ́dọ̀ mú nǹkankan míì tẹ́ mọ̀ ìjọsìn fún mọ́ ń dẹ̀yìn ọlọ́run. bákan náà ọlọ́run pa aláfẹ́ ń bò míì pé yá ayọ́ anáàsì ẹ̀yin èèyàn pátápátá òbúdò rọ̀bákùn nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà twenty one ẹ̀sìn ọ̀nà ọba yín alẹ́bí ìkọlákọ̀kùn ọba tó dá yín ẹ gbọ́dọ̀ sí ni dandan ni wàlẹ́bí nàmí nkọ́bìlìkùn òun náà ló dáhùn tó ti ṣíwájú yín kèé tẹ̀yìn lákọ́kọ́ làálàkùn pàtàkùn kẹ́lẹ̀ jólù páyà ọlọ́run nínú àǹfààní ìjọsìn ni pé yẹ kéèyàn jẹ́ ẹni tó páyà ọlọ́run ara àwọn èèyàn lé ni wọ́n fìjọ sílẹ̀ wọ́n ti mọ̀ kílẹ̀ fún àwọn ọlọ́run ẹrù pẹ̀lú tẹ́ǹkìlì yẹn wọ́n fi mọ̀ ọlọ́run ni amẹ́yẹn tí ò kírun tó dáa jẹ́ tó kírun lọ ẹgbọ́ bẹ́ẹ̀ sẹ́yìn gbà bẹ́ẹ̀ ìròrí nìyẹn ọlọ́run ni ẹ̀sìn lọ́n làálà kún kẹlẹ́ bá ọlọ́run ẹ̀dá lọ́n òun sì jẹ́ olùkọ́yọ̀ ti ta wà láàgbà o ẹ̀kọ́ ń dorí àwọn èèyàn rú wọ́n fi jọ̀sìn lẹ́yìn láti tó mọ bí ẹni tó ń ṣe àmì ẹni tó ń kírun sínú rẹ̀ ò mọ́ sẹ́ni tí inú ojú wàá kí rárá sínú tẹ wàá mọ́ jùlọ ni. kọlọ́nkó ṣàánú wa dandan ni jọ̀sìn o láyà kọ́ nínú Al-Qur'an àǹtà wa ní ká máa fún alẹ́ ọkọ̀ kan bẹ́ẹ̀ tó pọ̀ ẹ̀rẹ̀ tọ́nà ti pa aláṣẹ ká máa jọ̀sìn fún. ẹ̀wá rí jọ̀sìn yìí ó ní asábàbọ̀lẹ̀ àkéèkì àwọn the main reason libaatil anbiya wa rusul tọ́lọ̀ fi rán àwọn òjíṣẹ́ sí wa kí wọ́n á ṣàlàyé ẹ̀ fún wa. ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlọ́run sọ fún anúsátù nahal ayat thirty six ọlọ́run ní wa laqad ba'athna fi kulli ummatin rasula gbogbo ìjọ kọ̀ọ̀kan tó ti ṣíwájú láti rán òjíṣẹ́ agbójíṣẹ́ dìde wọn àwọn ìjọ nù àwọn ìjọ sọ́ọ̀lẹ̀ àwọn ní samud àwọn ìjọ anabi ibrahim àwọn àjọ anabi Ismail àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà anabi ọlọ́run àtọ́lọ́ dákọ̀ fún wa àtọ́lọ́ ò dákọ̀ ọlọ́run lára anabi kọ̀ táwọn àjọ kan pọ̀ kí ni a ní ká máa sọ fún a ní ibùdó ńlọ́ọ̀ha níta ká máa sọ fáwọn ẹni pé ìta torí ẹ̀dá yín sáyé yìí ẹ wá ẹ máa ṣe o ẹ máa jọ́sìn o. gbogbo àwọn ànẹ́bí ọlọ́run iṣẹ́ tó gbé dání nu. nígbà tẹni tí ó ní kéèyàn máa jọ́sìn fọlọ́run tó ń sàlàyé lé bóòlù ń gòsì tó wá tẹni táwọn máa pè ẹ́rì fóun gan ní òkò ọmọ ìṣèjọ́ sí wọn. ṣe lámọ̀ pé àwọn ànẹ́bí ọlọ́run gan wọn lẹ́tọ̀ọ́ ká wọn nù àwọn náà wá sàlàyé ìjọsìn fún wa ni. ọlọ́ni gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tá a fi ràn wọn ni pé kí wọ́n á sọ fáwọn yẹn pé ẹ máa jọ́sìn fọlọ́run wàjútẹ́nìbó tọ̀gùt ẹ jìnà sí tọ̀gùt o. àwọn kìíní wọ́n ní gbogbo nǹkan téèyàn bá ti ń jọ́sìn fún lórílẹ̀ tó yàtọ̀ sọ́lọ̀ àbí kó lè má jẹ orílẹ̀ ẹ̀yẹ sánmà náà gbogbo téèyàn bá ti ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ̀ là ń pè ń tọ̀ wọ́ọ̀tù ọlọ́run ní torí nípa torí ẹ̀rọ àwọn ànábì ọlọ́run rèé káwọn sọ fáyọ̀ pé ẹ máa sin lọ́hùn o ẹ má jọ sí fún nǹkan míì tó yàtọ̀ sọ́nà àyíkọ́tà bá ní kí láàfin àwọn ànábì ọlọ́run alẹ́ mú lọ́nà yìí láyé láyé láyé láàfin rẹ gbogbo wọn bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ kí ìtumọ̀ láyé láyé lọ́la pé ẹ máa sin lọ́m ẹ máa ṣe ni ẹ máa sin nǹkan mi nípa fúnra wọn ànẹ́bí ọlọ́run èmọ èmi máa ń fa ọ̀rọ̀ kan rẹ láàrin yìí tá a fi wo ẹni tá a wò pé nínú ìlànà àwọn ànẹ́bí ọlọ́run lórílẹ̀ lẹ́nu nǹkan wò bàbá wo àyà yìí ká lè wò ká fi mọ́ àwọn ànẹ́bí ọlọ́run sánwà mọ́ wọn àti mọ́ àfànẹ́bí wa Ìsá tó wà ń sánmọ̀ tí ń padà bọ̀ ẹ má tẹ̀lé tí adégún àbí tí ó dákan mọ̀ ń sọ o lọ́la anábì isa ò padà àmọ́ anábì isa ń padà bọ̀ àwọn yìí wọn lẹ́tọ̀ọ́ kan máa sọ̀rọ̀ nú ẹ̀sìn bílù àìṣerí ló gbà bẹ́ẹ̀ ẹ̀yẹ kan ti sí ilẹ̀ ẹnu tí wọ́n pa pẹ̀tọ́ ọba tó gbin ẹ̀fẹ́ kan bẹ́ẹ̀ láyé pẹ́ iná bẹ́ẹ̀ ṣe fún Kánò nínú ọ̀sẹ̀ yìí ẹni tó bá ti sọ̀tọ̀ kú sọ bẹ́ẹ̀ kan ọba gbin tá a bá gbé ẹ torí kọ́ lẹ́tọ̀ọ́ sí tó sọ yẹn náà àwọn ànábì ọlọ́run ntọ́lọ́ ní káwọn aṣọ fún wa ni pé ẹ máa sin lọ́run ẹ jìnà sí àwọn nǹkan míì táwọn èèyàn ń jọ́sìn fún àwọn ànábì ọlọ́run wàá sí mọ́ báyà bí àwọn òun náà wá gbéṣẹ́ wọn dání àwọn ànábì ọlọ́run àwọn òun náà gbéṣẹ́ wọn dání àwọn àfẹ́ẹ̀sìn ẹgbẹ́ àbáta mọ̀ pé iṣẹ́ táwọn ànábì ọlọ́ọ̀ni wọn náà ń ṣe lótòótọ́ nítorí ọmọ sọ fáyẹn ni pé ẹ máa ṣe kí ni ẹ máa ṣe lọ́hùn ẹ máa ṣe nǹkan mi ṣùgbọ́n afáàlà á tún máa rí tó ní ẹkẹyìn sọlọ́hùn afáàlà á máa rí pé tó yàtọ̀ sí tọ́lọ́hùn bí àwọn aláwo náà máa ṣe pọ̀ àbíkọ́ náà máa gbáwọlé yẹn lọ́wọ́ sẹ́yìn tí wọ́n sẹ́yìn sẹ́yìn táwọn ànábì ọlọ́run àìpé ọ̀tọ̀ ni nǹkan ànábì ọlọ́run ṣe ọ̀tọ̀ ni tóun ṣe bóńdà bá ń sọ pé àwọn làwọn jogún ànábì ọlọ́run irọ́ ní pa ntọ́lọ́run fi ran wọn lónà gbọ́dọ̀ máa sọ ẹ̀yin ẹ̀dá ẹ máa sin náà tó dání ẹ má sì nǹkan mi ọlọ́run bọ̀ balẹ̀ kí ọlá ń sọ fún wa nínú suratul eh, anbiya aya twenty five ọlọ́run ni wàmú àlùfáà náà mi ń ọlọ́run ní ààrùn òjíṣẹ́ kankan síwájú tirẹ̀ Muhammad ilà nùhì ilé àyàfi ká ránṣẹ́ ti pé ní anáwùlá ilà ilà aná fàbùdù pé kò sí olùjọ́sìn fún mi o àyàfi mi ọlọ́run nìkan ṣoṣo èmi náà sì ní kẹ́ ẹ máa jọ́sìn fún gbogbo àwọn àmẹ́bí ọlọ́run ọ̀rọ̀ ọjọ́sìn ní táwa sọ fáwọn ẹ̀dá ẹ̀tọ́ ọlọ́run ẹ fún un. torí pé nítorí ntọ́lọ̀ ntori ẹ̀dá yín lélẹ̀ sábà ọ̀nà sọ́ràtù làárọ̀ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ànábì tó pọ̀ fún wa ọlọ́run gbé látọ̀ nínú ó sọ nípa Hud ó sọ nípa Sọ́ọ̀lù ó sọ nípa Ṣuaib ó sọ ọlọ́run àwọn yìí wọn fi ṣe primary assignment wọn tó bá déwájú wọn náà pé ní òbúdùn lọ́ọ̀ha ẹ máa sin ọba yín o. máa lákún mi ní ìlà ìnìkan èrò kò sóòlù jọ́ ti fún mi ìmọ̀lẹ́yìn ẹ̀ gbogbo àwọn anábì ọlọ́run ẹsẹ̀ lè ẹ máa sin lọ́wọ́n ọba kò sí olùjọ́sìn fún mi ìmọ̀ lẹ́yìn ìtọ́lọ́wọ́n ọba ọba àlekè ọlá ojúṣe yìí fáánà gbọ́dọ̀ máa sọ fáwọn ẹ̀dá ni ẹ máa ń tẹ wáyé wá ṣe kí bàbá sọ fọ́mọ rẹ̀ ń tọ́ wáyé wá ṣe rèé o bọ́ ọkọ́ lè bọ́ ọ̀rá mọ́tò ọ̀bá ti lọ́n olùfò ní ẹ o èèyàn burúkú lẹ́ni tí ò sí lọ́wọ́ ọlọ́run tí wọ́n wé kíní ẹranko láyé mi ọlọ́ni iná lẹ́bí iná káfàrú àwọn tó ṣe kẹfìrí tó dáyé tí wọ́n ṣe tó àṣẹ tọ́lọ́run ní ayé yìí mini alil kitab nínú ọ̀tá fúntìrà àwọn làfúntìrà àwọn júù àtàwọn kírísítẹ́nì tọ́lẹ́nàmílẹ̀ mọ́ òpin ní ṣèbí àwọn náà ń jọ tí wọn ọlọ́ọ̀ni iná lẹ́bínà káfàrù kí lọ́lọ́ ń pè wọ́n kéferí arínú àfáà tí ń bẹ lójújọ́ wo tó fẹ́ gbé wọn wọlé pé àwọn náà mùsùlùmí sì ni olùgbàfọ́lọ́ ni wọ́n ọlọ́nà tá a fún tíra àwọn kèfèrí ọlọ́run á yà àwọn kèfèrí tí ń sọ àwọn tí ń sọ ni pé àwọn tá a fún tíra àwọn júù àtàwọn ọkọrin yó wàlímúṣírì kí náà àtàwọn bọ́gìbọ̀pẹ̀ ọlọ́run ṣe gbogbo wọn pọ̀ kí lọ́lọ́ sọ pa fi nari jahannama khalidina fiha torí kò rán sí lọ kọ́lọ́ máa ṣe wá lọ́mọ náà ibi tí mo máa ń lọ ni pé tọ́lọ́ fi parí ayà rẹ̀ ọlọ́ni ulaika hum sharrul bariyya èèyàn burúkú àwọn èèyàn burúkú nìyẹn ẹni tí o bá ti sin lọ́n sharrul bariyya. agbọ́dọ̀ wọn sọ eléyìí fún yàn tí sọ wáyé wá ti ní kọ́ọ̀sì lọ́hùn tó o bá ti sọ lọ́hùn ọ̀jẹ́ bàbàrà wájú gbogbo ààyè tó wù kó dì mú nílé ayé. bàbá gbọdọ sọ fọ́ mẹ́ gbọdọ gbọ́dọ̀ sọ fọ́ rẹ ọkọ gbọ́dọ̀ sọ fún tani ìyàwó tí ọkọ náà bá dúró déédéé ìyàwó náà gbọdọ sọ fún kẹ́ ẹ̀ mọ̀ sí gbogbo wa bá ti ara wa là ń jà fún ìyàwó àtọkọ tó ń bá àbí ìjọ tó bá dunra wọn lẹ́tọ̀ọ́ lẹ́gbọ́já ṣùgbọ́n pé kan sí lọ́nù wọn ìkejì ò sí lọ m. ní gbọ́ kankan òun ló mọ̀ láàrin ìyá àti bàbá ìjọ bá dunra wọn lẹ́tọ̀ọ́ tí ọ̀tọ̀ àkákún ọgbẹ́ bíjà tó wá gbọ́ ẹgbọ́ ẹgbẹ́ béèrè béèrè yìí lọ́wọ́ àtọ́lọ́ ń rorò àbí kò rorò ẹ ẹ tó rorò lọ́lọ́ bọ́lá wa kí ni èyí sọjà lé ọlọ́run rorò àbí ọlọ́run rorò rárá béèrè yìí náà mú àbí kò rorò sani ah, wa wa parí ìjà láàrin ẹ̀mí yìí wa <laughs> ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí sọ́lọ́ ń rorò. Ah, ah, àlàyé tó wà lórí ẹnu. ẹ̀wọ̀n ẹ̀ka àwọn yẹn tàn o pé ọlọ́run lóró ẹ̀wọ̀n tó lọ́n sọ fún wa nínú ṣẹ́jìrì kan ni ọlọ́ni náà bí ìbáàdì sọ fáwọn mi pé a ní anel gafuru rahim aláforíjì ni mí o tó bá gbé dáadáa wà fún foríjì ẹ at the same time wàá ná bẹ́ẹ̀ ni ya mi kò sí yàtọ̀ dàbí rẹ o kí bá bá ká má fìdè kọ ọlọ́run rorò pé tí o bá ṣe kíni tí o bá ṣe tiẹ̀ ṣùgbọ́n yòókù mọ̀ ẹ̀kọ́ ọlọ́run rorò èèyàn lè má sí náà ìtumọ̀ ẹ̀ náà sọ o ọlọ́run burú tó bá mọ̀jẹ̀ kan tẹ̀ o ẹni tó bá sábà rí tí ò dúró déédéé tí ò tí ì mọ tó wáyé wá ṣe ká sọ fún pé kìràkìtà tẹ̀ ń ṣe ìkọlẹ̀ torí ẹ̀ wáyé o ọ̀run gángan nípínlẹ̀ o ìwọ̀n yorùbá náà máa ń pa lóore pé ayé lọ́jà ọ̀run ní kíni ọ̀run nílé o torí ọ̀run lọ́lọ́run torí ẹ̀dá wa káwa sí lọ. gbogbo tọ́lọ́run bá ti fún aláyé lóore lábẹ́ paasi lọ́hùn kí lọ́lọ́run fi ṣe fún wa bí ẹni àlékún ni ìpìlẹ̀ gẹ́gẹ́ ni káwa jọ́sìn fọlọ́ ẹni tí ò bá sì rí ọrọ̀ ayé púpọ̀ tí ò lówó púpọ̀ tí ò rí jẹ́ múmú púpọ̀ tó bá sí lọ́hùn ó jèrè àbí ó jèrè ó jèrè o ṣùgbọ́n kéèyàn máa sin lọ́hùn kò ráyé wa o ọlọ́ni ulaika hum sharrul bariyya àwọn táwọn sin lọ́hùn àwọn ẹni burúkú ni wọ́n ẹ̀rí jọ ti tá à ń sọ yìí alintọ lọ́n torí ẹ̀ dá wa ni torí ẹ̀ ló torí ẹ̀ ráhùn òjíṣẹ́ ìjọ tìyí náà ni wà fún ìfàtúlùmọ̀lá àwọn màláíkà alákùnrin ìjọsìn níṣẹ́ tí wọ́n. ọlọ́run bọba alẹ́ kọ́lá ń sọ fún anúsátùlà àrọ́f àyà tó wọ́n sì. ọlọ́ni iná lẹ́bí náà ń dà rọ́bìk. àwọn tó wà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ àwọn màláìkà. láàyè tẹkìbìrú náà á ní ìbàdàtẹ̀. àwọn èé ṣagídí táwọn ò ní sin lọ àwọn ẹ̀dá náà lálágídí. sẹ́bà pé ẹlòmíràn ní ẹ̀fímílẹ̀ ẹ̀fímílẹ̀ ẹ̀yin lọ́lọ́ lẹ́dá mi ni ẹ̀fímílẹ̀ jẹ́ wọ́n tí ẹ bá ti wá àti débẹ̀ yẹn kí ló kù tá a fẹ́ sọ fún mọ́ àbí tó ní ṣe bí gbogbo tó fẹ́ sọ náà pé òun wọ̀ náà tìmílẹ̀ mo fẹ́ wọ̀ ẹ pé àánú ọlọ́run ló kù ká máa ká máa tọrọ fún ṣe tó ń ti jòkó lọ́kẹ́ lórí fóun sábẹ̀ ṣe tọ́lọ́ ayé yìí náà ta ọlọ́run láwọn màláìkà tán wà lọ́dọ̀ òun láàyè tẹ̀kìbì rúnà àti ìbàdàtẹ̀ àwọn iṣẹ́ agídí láti mọ́ ìlọ́run o. wọ́n ìsàbẹ̀ òun kódà àwọn ń sàfọ̀mọ́ fọ́lọ́ kọ́lá ó yẹ sí lóhùn kódà gan àwọn tó ń fi orí balẹ̀ fún àwọn mọ̀lẹ́kà ayẹ́pẹ́ iṣẹ́ tí wọ́n tán náà ń ṣe ní kí n jẹ́wọ́n kí ni tẹ́ mọ̀lẹ́kà wọ́n jọ́sìn fọ́lọ́ ibi tí wọ́n ti wá yàtọ̀ sí tiwa ni pé àwọn èèṣẹ́ lọ àwa náà lálágídí ọlọ́run bọ́ba ni kí ọlá sọ láàyè mi láàyè sẹ́ǹtì fùlùmọ̀tì àyàkúnà abdalilá anábì wa isa báwọn èèyàn ń jọ́sìn fún tó ń pè é kó wá gbà wọ́n lẹ̀ tó ń pè é káàkiri anábì isa gẹ̀rẹ́ ọlọ́run ní kò jáwọ́ ń bi ìsìn lọ́n torí pé anabi ọlọ́run ni kìí ṣe ọlọ́run ẹni tí ń jọ́sìn fọlọ́run lòun náà wàlálìmọ̀lá ìkàtúlùmọ̀kọ́ àwọn mọ̀lẹ́kà gan òfin jọ́sìn ọlọ́run bá lẹ̀ pàmò ayé sẹ́ńtì kò ní ìgbà àdáàtì ẹni tó bá lòun òsì lọ́hùn tòun pẹ̀fìmílẹ̀ òsì lọ́hùn wáyé sẹ́kbìr tó wá ríra rẹ̀ pé òun tó tán òun ò ní nǹkan kan tó ń fẹ́ ṣe pẹ̀lú jọ́sìn ọlọ́ni fàtàyà ṣúrù hum ilé yìí jẹ̀mí à gbogbo wọn bọ̀ apàdé ọlọ́ wọn bọ̀ aríbi tí ọ̀rọ̀ àwọn ó jà sí torí pé kò sẹ́nìkan tí ó lóun ní sílọ̀ tí ó wà rojo rẹ ọlọ́run àìpé ní iṣẹ́ táwọn mọ̀lẹ́kà ń ṣe náà níjọsìn làwọn ànábì ọlọ́run ṣe àwọn ẹ̀dá yòókù wa ń kọjá máa àgbọ́dọ̀ sílọ̀ ojúṣe wa ni ọlọ́run lẹ́ni tó bá ṣagídí tó lóun ní sílọ̀ fàṣàyà ṣòrohùn ilé ìjẹ̀mí ha gbogbo ọlọ́run kò wọn jọ níjọ́ kan láti wá jẹjọ́ so eléyìí tó ṣe pàtàkì tó yẹ ká gbọ́ yìí ni ìjọsìn ojúṣe gbogbo wa ni bákan náà ọlọ́run ọba ọba àlekè ọlá nìkan náà ló ní ẹ̀tọ́ ọ̀jọ́sìn àìgbè fẹ́dà kankan ẹnìkan ò bá ṣe rẹ̀ ìyẹn ló fi wá nù al-hadith al tí anabi ni ọlọ́run ní ana agina shuraka ani shirik èmi kọjá kí n máa ní pásínà ẹ̀báwọ̀ ẹ̀dá lọ́nà kan fi kẹjà ní pásínà rí tá ń ṣe nǹkan bóyá ìyàwó wa pásínà wa nù. No bóyá bí iṣẹ́ wa bóyá lọ́rọ̀ òpèsè ayé wa àlè dáṣe ọlọ́run èmi kọjá bẹ́ẹ̀ òwẹ́ nìkan kúnra ẹ̀fẹ́ tó yẹ kó súnmọ́ yẹn náà lọ́mọ yẹn nítorí ẹ̀ lọ́lọ́ fi lówó ò lọ́mọ bàbá ní oní ẹbí mọ̀ pé lè bá ọmọ ẹ̀rí ránṣẹ́ ọlọ́run òwẹ́ nìkan kan kúnra ọmọni amìlà amìlà amìlà amìlà ẹnikẹ́ni tó bá lọ ṣiṣẹ́ ìjọsìn kan aṣọ́ra tó lóun ṣe ń torí mi ó tó ṣe ń torí ẹlòmíì tàràtù wà ṣùrìkà èmi ò ní gbà o ẹni tó torí ẹ̀ sí mo yọ̀ǹda fún un ọlọ́run ọba nìkan náà fún òun náà ń fún òun náà ní gbogbo ọlọ́run ọba ń fún. ẹ wá rí ìjọsìn ní gẹ́gẹ́ bá a ṣe sọ fún ìjọsìn ara wà ìjọsìn tá a fowó ṣe wà oríṣiríṣi níjọsìn nínú àwọn ìjọsìn tó jẹ́ jọsìn ẹnu oní àdúà ká máa ṣàdúà àdúrà mùsùlùmí sọlá ń tó nílẹ̀ ẹnu hadithi Tirmidhi anabi ní àdúàhu huwa al-ibada àdúrà tá à ń ṣe ojúlówó ìjọsìn ni ìyẹn ni kò ní fi ní mùsùlùmí lára láti ṣàdúà torí pé ìtọ́ ń béèrè lọ́dọ̀ ọlọ́run tó bá fi lé ẹ lọ́wọ́ ládà ẹ̀ tó kù kí ni ládà tó yẹn ó gbà tó tún ju tọ́lọ̀ fún yẹn lọ kí ni ládà náà jẹ̀mọ́ sí ẹ́ ládà kí ni <laughs> ládà kó sí lọ́hùn ìyẹn pé ìjọsìn kọ́kọ́ jẹ́ àdúrà kọ́kọ́ jẹ́ ìjọsìn fúnra rẹ̀ ìtọ́ ọlọ́run fi lé fi lé lọ́wọ́ ọjọ́ ìsìn lọ́hùn ìjọsìn ni tọ́lọ́n bá tún wá fún ẹ ó tún fún ẹ lálékún ìjọsìn yìí ẹ̀sọ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ud'uuni ní ẹjọ́sìn ẹ máa pè mí astajib lakum oúnjẹ pè yín innal ladhina yastakbiruna an ibadati àwọn tó ṣagídí tán láwọn ò ní sìn mí ọ̀rọ̀ ọjọ́ tí mo lọ́lọ́run sọ mí àdúrà tán láwọn ò ní fi ọlọ́run sayadkhuluna jahannama dakhirin inú náà já náà wọ̀nà lọ sòdè tí wọ́n rà á sílẹ̀ ìjọsìn làdúà nígbà táwọn ọ̀pẹ́ ìjọsìn làdúà táwa làwọn ọ̀pẹ́ ìjọsìn ọlọ́run nìkan ṣoṣo gẹ́gbà sọ fúnra pé ìjọsìn ẹ̀tọ́ ọlọ́run nìkan ọlọ́run nìkan làwọn ọ̀pẹ́ lọ́lọ́run fi fìlérí ìyàálẹ̀ fẹ́ tí bá ń pè nǹkan mí nílẹ̀ yẹn ọlọ́run ọlọ́run bá sùpánù wa tààlà ó ní má pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n má pe òkè má pe odò kódà má pa nẹ́bí ọlọ́run má pe màláìkà má láyà ń fa òkà wàláyà dúró ní tí ò lè fún ẹ láǹfààní bóyá owó lọ wá kò lè fún ẹ dolówó àwọn tó ń lọ ń pòkè olúmọ sókè lè fún ẹ lówó àwọn tó ń lọ ń bọ ọ̀ṣun tó ń bọ ẹ̀yọ̀ sẹ́yọ̀ lè fún ẹ lówó bákan náà wà láàyè àdúrò bákan náà kò lè fara ní ẹ torí pé àwọn nǹkan tó ń bọ̀ yìí àwọn èèyàn bẹ̀rù pé lè fara ní àwọn ẹ̀rí ìlú tó bá ti máa ń bọ odò ń sìn bóyá nǹkan kan ṣẹlẹ̀ ní ah, àwọn òtí ìfún lẹ́tọ̀ọ́ rẹ̀ ní o wọn náà ní àkùn jẹ́ kí ẹyẹ máa ké bó ti yẹ kó kí àríwó náà ń sọ odò ń sàn lọ́ntì ẹni òun kankan ẹran èèyàn wáyé bí ọ̀tún lọ́dọọdún ẹlòmí ò wá láti lóyìnbó ọ̀sùn kan sàn lọ ní ẹ̀yìn lẹ́mọ̀ wàhálà tó bá yín àwọn tó ń lọ bí òkè ńkọ́ òkè ń sàn tiẹ̀ lẹ tàbí òkè dúró gbigidi tiẹ̀ ní kò mọ kankan. ọlọ́run ní àwọn tó ń pe tí ò lè ṣe wọ́n láǹfààní tí ò lè ṣe wọ́n ní finira kan wọ́n ọlọ́run ní ẹ̀ má jọ o ọlọ́run sọ fánà yìí pé má dán o má ṣe bẹ́ẹ̀ o fa in fa al tó o bá ṣe bẹ́ẹ̀ fa in náka ìfẹ́ǹlá mìíràn bọ̀ọ̀lì mìíràn ọtí da alábòsí nù o ọtí da alábòsí ẹ̀kọ́ alábòsí lọ́dọ̀ tiwa òun lẹni tí ó dùn wá lẹ́tọ̀ọ́ wa ah, mo bá bàbá yẹn ṣe ìjọba pé kò fún mi lówó iṣẹ́ mi dìsí ah, alábòsí bàbá yẹn àbí agagà pọlitíyà à ń sàbòsí fún wa hàn fún wa lẹ́tọ̀ọ́ wa ṣùgbọ́n alábòsí oríjìnà alábòsí onígbìn ẹlẹ́bọ tó gbẹ̀tọ̀ ọlọ́run fúta ní. fẹ́ dà ẹgbẹ́ tọ́lọ̀ sọ mi pé má pe nǹkan mi tó yàtọ̀ tó bá ti lọ pé ìdá fàyínàkà ìdá làmínà gọ̀ lèmi ọtí da alábòsí nù òsábòsí tó jẹ bọ́lọ̀ gbogbo àwọn ìta wọn ṣe àbòsí díẹ̀ díẹ̀ ni kò dáńtò èyí tó burú jù ń ṣe àti ní kakú kankan bóyá nìkan bóyá ajọ́ dájọ́ ni fún fún mi àti ìjọ ń bẹ́ni tí ò kò sábòsí tó tó ẹbọ téèyàn gbàgbé tó wáyé wá ṣe tí ló ń ti nǹkan mi ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ pé nǹkan mi o ọlọ́ni wàmọ̀ ma àlọ́ yi àni àhàr ẹni tó bá tún lọ pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ láàbùrì hánà la òbí ní nǹkan tó tí kò tiẹ̀ ní ẹ́fídẹ́ǹsì lórí ẹ̀ sọ́lọ́ òní ká ṣe fa iná máa ọlọ́run irú ẹni bí òròjọ́ níwájú ọlọ́run yóò wà àròjọ́ níwájú ọlọ́run tẹ̀mọ́ tó bá níyẹn ní kéèsì níwájú ọlọ́run ìfọ́ ló ti fẹ́ bọ́ ọlọ́run ẹni tó pe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run àbókù ọlọ́run tó pe nǹkan mi yóò wà àròjọ́ ọlọ́run ní kéèsì níwájú ọlọ́run bó ló ti fẹ́ bọ́ láyé gan àwọn àyè kan wà tó bá níyẹn ní kéèsì mbẹ gbogbo yẹn tó mọ̀ bá bẹ̀rù pé ah, àwọn òròkó lè lọ kó bọ̀ ká máa gbé e ká níyẹn ní pé kéèsì wájú ọlọ́run ẹni tó bá pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ó ti ní kéèsì wájú ọlọ́run ọlọ́ni ìnáwó láàyò fòlè ó àlùkáàfìrù àwọn kẹfìrí nírú ẹni bẹ́ẹ̀ wọ́n àti nílà tó àdúrà wa ìjọsìn ni a gbọ́dọ̀ pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ṣùgbọ́n tó ṣe ni láàánú lẹ́nìí kájẹ̀kó láàrin àtọ́kọ́ra wọn lẹ́lẹ́bọ tó ṣe ni láàánú lẹ́nìí àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa ń pè nǹkan míì tí ó ti mọ̀ torí pé ọ̀rọ̀ ọjọ́ ti táwa iwájú ìyá rẹ ni ṣàlàyé ẹ̀ fún wa àwọn tá a gbé pípọ̀ ẹ̀sìn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò dúó bó ti yẹ ká dúó nǹkan mi làwọn náà rán títí wáyé wá ṣe ìwé yẹ ká máa sọ fún wa mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ká mọ̀ dáadáa ká mọ̀ ju bá a ti mọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ àbí láìpẹ́ yìí náà gbé fídíò kan sínú àáfà tó lórúkọ ó ní ẹnìkan dé ta ẹni ká mọ̀ pé àmúsàkákù aláwùyásù wọ́n á wò pé ní ìwọlélé yìí o àwọn afọ anájòkólẹ̀ ìyá ọ̀hún rẹ̀ wáyà ẹni òtí ìdè kéwúdé jìnà ni ẹni òtí rí ibi tí péréde lárúbáwá ni àbí àmúkàsákù aláwù yáàtù sáàtì fáwọn ẹlòmíín náà sáàmà lẹ́kí ni sáàmà wí ìyẹmọlé èèyàn lè wà ánú mọ́tẹ́lá ti kó máa tẹ́bọ̀ lẹ́kí mọ́tẹ́lá tẹ̀lé mọ́tẹ́lá ah wọ́n fún mi ní àdúrà kan ọlọ́dún ni a máa pè nǹkan mi amúsáká òkú yìí wá ń kọ́ àfáyé wá ń tún pé ní ẹ̀rọ àbátan ló kọ́ ní olékọ́ yìí ó ní ara fi kọ̀ọ̀kan ń bẹ ó ní orúkọ ọlọ́run tó wà lábẹ́ tó bá fẹ́ parọ́ mọ́ yẹn tó bá fẹ́ parọ́ náà máa ń ṣerú nǹkan báwọn wọ́n lè ní káàfù kan tó wà ń bẹ̀ orúkọ ọlọ́run méjìlá ló wà ń bẹ̀ kẹ́ni kan láàmù orúkọ káìpé yálẹ̀ tíìfù ló wà ń bẹ̀ wọ́n kó jẹ́ pé yálẹ̀ tíìfù sebọ́lọ́ ní kí òun ló lórúkọ tó dáa káfí pé owó wá ní ká gbé sí abúsàsákù àbí àdébí wo ló ṣe léyìí irọ́ ni o ó kọ àlùjọ̀nù àlùjọ̀nù lèyàn ń pè ẹ̀rí lágbọ́dọ̀ fún wa láwọn àpèjúwe yìí yé wa dáadáa ẹ bá wọnú tíra kan pélébé tó ń pè ní fáwọsùn làzim wọn kó àwọn súrà síbẹ̀ ẹ yàtí bọ́nà bìbẹ̀rẹ̀ ní àbí ṣé yàtí náà ní àyọ̀ wọn ti ìfáwákà múlíkù ìfá yẹn náà ti fàn yẹn náà fẹ́ tàn ọgbà ìfáwákà ìfáwówó wọn kà fún wọn àwọn àka útúbà rẹ báyìí útúbà ìfáwákà ẹni kálukú náà ti máa fowó lẹ̀ subhanallah àìmọ̀kan wa kọ́lọ́ mọ́jà fún wa débi tí kọ́lọ̀ wọn jò sún adébi sáàfẹ́ o wọ́n máa fowó lẹ́wọ̀n ní ẹ máa rọ̀jò àmì àánú wọn sí àmì tẹ́ bá wo ìparí fọ́sùlà símu láti máa ká lọ ya Allah tí máa ń rántí tẹ́ máa ń ká lọ ká ìtọ́lọ̀ ń sọ fún wa pé àmì ò máa pọ̀ lọ láti pè nǹkan rí mọ́ ni àmọ́ yẹ́dí ò máa àlọ́ ìjẹ́rìí bá pẹ́ ọlọ́run bọ̀tí máa àlọ́ àtúwà pè nǹkan rí mọ́ ó yàtọ̀ sáyàtà akọ́kà fún anusọ́tò Yunus àmọ́ yẹ́dì àlàtẹ́lì min dunillah má pè nǹkan ní tó yàtọ̀ sọ́lọ́ àkàn pè nǹkan tó yàtọ̀ sọ́lọ́ pọ̀ ń belé táwọn òṣèré pé àwọn òṣèré náà táwọn ṣùgbọ́n àkàn pọ̀ ọlọ́run á tún pè nǹkan míì mọ́ ọlọ́run ní àwọn tó ń pè nǹkan míì mọ́ ọlọ́run tán rẹ̀ rí fún wọn rojọ́ wájú ọlọ́run tẹ́ bá wọnú tíra pélébé yìí tẹ́ bá ní kútùbà sáwákàlà àwọn ó ṣe ìgbà wọ́n ti mọ̀ ká lọ ẹ̀rí yágẹ̀ níyù bẹ́ẹ̀ torí pé owó náà lẹ́kún bẹ́ẹ̀ náà yẹn wá tẹ́lẹ̀ tó bá dọwọ́ parí ẹ̀wọ̀n níbi hákì sàdádà bílà sàdádà bá bílà àríwá bílà àríwá bá bílà àyè ọmọ ti àmì jẹ́mọ̀ kí ni tó bá àríwá bílà alùjẹnu sẹ́ka ìkówó wa lásán mẹ́ta ni owó ayọ̀bọ ni owó ọmọgọ́ àbí yóò sì sẹ́pẹ́rẹ́ bọ́t ẹ̀sìn wa nọ́mbà jẹ́ ẹlòmíràn fẹ́ fún un tó ń pè ládùúgbò àná ká kó gbà tẹ́ bá sọ tó yẹ kó ṣe fún kò ní rùn nǹkan kò ní dìgbà àbí kó pe nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ ẹ̀rí mi ń bẹ̀tọ́ pé àríkà yá ìlú náà bẹ́ẹ̀ ni mọ kí ni túmọ̀ àwọn nǹkan wọ̀nyí àlùjànnú náà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́wà sọ́nà wa tọ́lá ti sọ fún wa ní sọ́ọ̀tù jẹ́nu nígbà táwọn àlùjànnú kan gba Islam àwọn ń pàṣírí iṣẹ́ táwọn máa ń ṣe nínú àyà kẹfà wọ́n ní wàá iná òkà náà rìjálù mínàlì ins àwọn èèyàn kan wà yàhùfù náà bí rìjálì mí náà lìjì ní àwọn àlùjẹ̀nu náà wọ́n á ń gbéṣẹ́ fún. ẹ̀rí tí ẹ̀ bá ń kọ́ àlùjẹ̀nu aláàlẹ́ pàdánù ọlọ́mbó láti wà lè pa àlùjẹ̀nu ẹlòmídìí wọn ní òun jọ́sìn náà ni ìyẹn ní gbogbo àbábà ṣàdúrà ìjọsìn kọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ni ṣùgbọ́n téèyàn ò bá mọ bó ti yẹ kó ṣe yóò ṣẹbọ o lẹ́yìn tó bá ti pè nǹkan tó yàtọ̀ sọ́lọ́ ẹ̀gbọ́n tó lọ sọ pé sí wọn lọ ní gánmọ pé ẹ ànábi tètè bọ́ra rẹ̀ pé èmi ò lẹ́tọ̀ eléyìí o ẹlòmíì lẹ́ni àná ṣéwù ni ẹ máa pè ẹ máa pè ṣéwù ṣéwù kínní kan ẹ dákun jẹ̀mọ́ nínú àwọn ànábi ọlọ́run àtàwọn ṣéwù ṣéwù tó ń sọ yìí ló lọ́lá jù àwọn ànábi ọlọ́run àbí nígbà táwọn àlepọ̀ ànábi ọlọ́run bọ̀ láti àpèṣéwù. Àtọ́jà wá ń pè ṣé olùtúwà yìí gan-an káṣẹ̀ wá dálẹ̀ ká tó sá. Fẹ́dúró tẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ ni. Ẹ̀rí tó lè kó aṣọ oríṣiríṣi tí ó yàtọ̀ síra wọn. Irú gbèsè ayé wo ni? Wọ́n sì ní ẹ máa kókọ rẹ̀ máa fi bẹ lọ. Tí wọ́n náà bá gbọ́ tọ́ bá wọn pé ẹbọ ni o, ọlọ́run nìkan la máa ń pè. Àwọn míì ń pe orúkọ àwọn ẹni ọlọ́run kìnnìkan. Kódà ẹlòmíì bá dé pé ah

ìjọsìn ni, ẹ̀rí eléyìí ṣe pàtàkì kágọ̀ yé bákan náà nínú àwọn ìjọsìn wa náà kábẹ̀ tó kù lórí eléyìí ọlọ́ni wà mọ́ni àbọ́mù kò sẹ́ni tó burú tí fetí ẹ burú tó mímọ̀ yẹ́lì rú mìndú nílá ẹni tí ń lọ ń pe nǹkan míì tó yàtọ̀ sọ́nà mọ́ ń láyé sẹ̀jì ibùlàhù ìláyà òmìnira kìyàmà tó yẹ pé tó bá pé pé pé pé lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà kò lè jẹ́ pé rẹ̀ wọ́n mú àǹdù á ìhìm gàfìlún àwọn kan yẹn gbọ́n mọ̀ pé ń pa wọn ọlọ́run á ń sọ pé níwá ìzà àkúṣọrọ̀ náà tó bá dọjọ́ tá a gbogbo yẹn jọ káànù láwùm àdá gbogbo táwọn èèyàn ń pè yóò wọn jọ náà ọ̀kánú bí ti him jíjọ́sìn ní ká pe ọlọ́run nìkan ká má pe nǹkan mi ká má yẹ ká gbégbé kúgbe fún wa bákan náà nínú ìjọsìn tó pàtàkì oní ẹni àtàwákùl ìgbára lọ́lọ́run ìgbára lẹ́gìnì ìgbára lọ́lọ́run ìjọsìn ọlọ́ni wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin ẹ pé lóòótọ́ lóòótọ́ mùmìnì nìyí ọlọ́run lẹ́ẹ̀ máa gbára lé kí ló pósìtì ọ̀rọ̀ yẹn pé tẹ́ ṣe mùmìnì ẹ mọ gbára lé nǹkan mi ọ̀pọ̀lọpọ̀ mi ò gbára lọ́lọ́run ọba mọ́ nǹkan mi ní gbára lé wọ́n lé ní àti jẹ àjẹsára kan ẹgbẹ́ tó fàwọn ẹlẹ́bọ tó fàwọn síbi wàhálà náà nù bóyá òkè sọ́nbọ̀n náà gbára lé ẹlòmíì nǹkan tó gbé sórí ìta ló gbára lé ẹ̀rí mùsùlùmí náà lé ní o lè fi fàró kọ́rùn o lè fi oúnjẹ kọ́nù kódà ẹlòmíì sí fọ́tò ṣéwù ló gbé sọ́run pé òun ni ó máa sọ́hun. kéde fún mi tẹ̀sọ́ lásán pé a yóò máa protẹ́tì àwọn ibi aburú. téèyàn bá ti ń ṣe báyìí ní ti ń jọ́sìn fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ọlọ́run la máa ń gbára lé. ìtọ́jọ́júṣe tiwa ni tó jẹ́ sábàbí àwòṣe. tábà ṣe tán àwọn agbára lọ́lọ́run afẹ́ olówó ń sè tí náà ṣe jẹmọ́ a ti ṣe halali ṣùgbọ́n ta ni ó sọ ní dolówó ọlọ́run nìkan wájú ah kíní kan bẹ eh, gàbá kan bẹ ó lè sọ̀yàn dolówó ìṣọ́ àásọ̀ra wa àwa fi okùn ti sọ́dọ̀ ọlọ́run ní tó bá jẹ́ sábàbí dáadáa afẹ́ sọ́ra wa bóyá lé wa ní àti géètì àti ilẹ̀kùn tó lágbàtọ̀ kó lè má wọlé àbí. kí ló kù táwọn àti àti ṣe ń ta alágbára àwọn agbára lọ́nà ìjọba bá mú òde tó dé náà ṣe báyìí <laughs> bàbá kí nǹkan lọ ń wò ó ó sọ wa a bó ṣe wà ń fi ṣeré òjẹ sábà bíi bá ti gbára lé ìyẹn ti ń bọ sábà bíi àwọn okùn sọ́dọ̀ lọ ẹni tí ń gbogbo ohun tó yẹ kó ṣe pé tẹ́sì kan ní nǹkan kan ní bóyá yóò lọ́dọ̀ dókítà ni àwọn tó bá mewé náà ẹ̀jẹ̀ wé lè tán ló ṣe gbogbo ohun tó lọ́nà bá ní kó ṣe ní nǹkan tí ò lẹ́bọnú kí ni wàá ti lẹ́yìn ìgbà náà yóò gba yóò agbára lọ ṣùgbọ́n pé àbàbá kan kódà gan-an ni àbí kẹ́ lọ dé kẹ́ lọ bẹ̀ wọ́n o ní abẹ́ bímọ kẹ́ àná bínú ìbínú wọn ni ìbínú ẹnì kẹ́kọ́ ọlọ́run lágbára lé lẹ́yìn ìgbà tá a ti ṣe sábàbí tán ìrànlọ́n sọ pé ní wàhálà lọ ìfàtàwà kálú nǹkan tó mùmìnì tó yẹ pé lóòótọ́ mùmìnì ni ọlọ́run lẹ́ gbára lé ọlọ́run sọ láyé pé ní wàmọ́ yàtọ̀ wá kálẹ̀ àlọ́wà fàwọ́ àhásìbò ẹnikẹ́ni tó wá gbára lọ́lọ́run òun lọ́lọ́run ó tó inú ìjọsìn fáàsì fọlọ́ ní gbára lé bákan náà inú ìjọsìn fáàsì fọlọ́ ní alhali ìbúra ìjọsìn ní búra àwọn ìjọsìn tẹnunu ẹ pé afọ́nbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká búra pẹ̀lú orúkọ rẹ̀ pẹ̀lú ròyìn rẹ̀ ìbúra wàláhì tàláhì àbíkọ́ ní wàrọ́bùl káàbà wàrọ́bìl káàbà ọlọ́run tó ní káàbà mo fi búra nínú ìṣesí ànábì ànábì ni wàlẹ́dì nafsi bìyẹ́dì ẹni tẹ́mi mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra tani gbogbo búra yẹn ọ̀dọ́ tani gbogbo ẹ̀ lọ ọ̀la ọ̀sìn lè múnú orúkọ rẹ̀ tọ́ ọmọ náà irú ẹni ó kọ́ rẹ ní alaziz ó ní wàl aziz mo fi alaziz ìbúra ọdúnlẹ́yìnká wàrọ́bù sàmáwáàtì wàl ard mo fọlọ́n tó ní sámà àti ilẹ̀ búra gbogbo eléyìí téèyàn ṣe ìjọsìn ni gbogbo ìjọ tó bá ti ń di pé ilẹ̀ tí wọ́sùn rèé ẹgbẹ́ pọ̀lọpọ̀ mùsùlùmí ní ìṣẹ̀lẹ̀ ilé ni tí ó sì rí ní kankan ilẹ̀ tí wọ́sùn rèé ìyẹn pé ń filẹ̀ yẹn búra ẹ̀dá nílẹ̀ kódà níbi Muhammad àlè fi ni torí pé ni àníbà Muhammad sàràsọ́lá ó ní inna Allaha yanhaakum an tahlifu bi abaikum ọlọ́run ti sọ déwọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ fún bàbá yín búra ẹlòmíì ti kaba bẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ àwọn alálẹ̀ mo fi búra kẹ́ ẹ fi àwọn bàbá yín búra mọ̀nkánà hálífàn ẹni tọrọ bá tẹ̀ wá ká lára àbọ̀ béèrè ọ̀rẹ́ kí búra fàlìyà hálífì bìlá kó yà fọlọ́n búra áwòlì yẹsùn àbí kó ṣe kíní kó gbẹnu dákẹ́ tó tó bá tilẹ̀ fọlọ́n búra kí lókùn tí ó ṣe yẹn jẹun ẹ kí lókùn tí ó ṣe ẹ yóò fẹ́ bọ́ ni torí pé yóò fẹ́ dábúra ni tó bá ti fẹ́ dábúra ó ti fẹ́ bọ́ ìtumọ̀ ni ẹ̀tọ́ ọlọ́run ni ìbúra ẹ máa gbọ́ ilẹ̀ tí wọ́n sùn ní ẹlòmíràn tiẹ̀ tún lọ tó ju bẹ́ẹ̀ yẹn lọ ọkọ̀ ògún gbọ́ ní mùsùlùmí ẹ ògún gbọ́ ajé ń gbọ́ kálájé ẹlòmíràn tún lọ ju bẹ́ẹ̀ yẹn lọ ó lè mú nǹkan tó bá jẹ́ di irin kò gé báyìí ògún ni wọ́n náà ń ṣe yìí ọ̀ tẹ̀ sọ pé ògún lásán náà tó sìn ín ó sì lè máa kírun kó máa gbàwẹ̀ kó máa mọ̀ pé nǹkan yẹn ò dáa torí pé kò rẹ́ni sọ fún irun pé ọ̀rọ̀ ọjọ́ sì ń sáré ká máa fi ṣe wà létí ni muhammed kanjọ kan kọ̀ǹdọ́kítà àti dírẹ́fà àti agbèrò wọn jọ ń jà akẹ́lẹ́ òní lọ wọ́n ní wọ́n lọ mọ́tí fún ẹ lóhùn ìgbà tọ́rọ̀ yìí dójú ẹ̀ kí kọ̀ǹdọ́kítà yìí lè bá wọn pé ní ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ kókó òní lọ tẹ́lẹ̀ àbẹ̀rẹ̀kà tó kọ agbọ̀ ẹ̀kọ́ gẹ̀ẹ́jẹ́ báyìí. ẹ pé káyí pé ẹni tí bínú ẹgbẹ́ ti pé nítorí ṣe yóò jẹ́ kankan ẹbọ gan lọ́ọ́ lókè ni òun náà bá tún ní bìlíìfù rẹ̀ á ah! ó ti ń bá jiyàn tẹ́lẹ̀ ìgbà tó wá rí kó gé okun agojẹ kó ti búra pẹ̀lú pé nǹkan ogun ẹ̀yìn ẹ̀rọ ẹ̀ máa bọ́lẹ̀ àlọ́ eléyìí ò ní gbà ah! òun ṣe ẹbọ ìwọ́n lẹ́sẹ̀ kí ni tó fi gbá lọ́wọ́ ẹ̀ ẹ̀mí mùsùlùmí ti ń kírun ti ń gbà rẹ̀ tó ń ṣe léyìí a gbọ́dọ̀ fi nǹkan mí ìbúra o ọlọ́run nìkan làwọn ìbúra torí pé ìjọsìn ìbúra lọ́kàn inú ìjọsìn ó dẹ̀ ní àzábò kápá nǹkan kápá nǹkan ẹni lẹ́nu mọ̀ pé ìjọsìn kápá nǹkan lágbára ibi tó lọ́n tó mọ́ ibi tó lágbára ni ọlọ́ni fàṣọ lè lè rọ́bì ká kírun fọlọ́ wá ní hàr rọ́bà pa nǹkan náà ta lọ́ọ́ pa fún ọlọ́run ṣùgbọ́n lẹ́ni àyìn kírun yá ẹ̀ ẹ̀ẹ́dì pé yóò pa nǹkan fálùjẹ̀nù ẹlẹ́ni tó wá ṣẹlẹ̀ sí aláàrẹ̀ yìí tí ẹ̀ ń tọ́jú yìí ẹ̀ á ti wò ó adìẹ funfun báláwú tí ò ní dé kíní tí ò ní ní nǹkan kan ẹlòmíì lè wo gbogbo agbègbè yìí kó mọ̀ rí títà tó wá ní dálábàrà gbọ́ báyìí ẹbí ní òsínlẹ̀ ó lè wá dé lu wọn gan adìẹ funfun jọmọ àwọn ẹsẹ ìjọsìn tá à ń ṣe gan bíi kápá àkíkọ kápá kó mọ kápẹ̀rẹ̀ na èwo lọ́lọ́run fún ankọ́lọ́jì pé ní nǹkan làyẹn fẹ́ fún. ẹni adìẹ dúdú sẹ́ni ẹ bá ṣe mo rí òkè ara ní funfun kékeré à kò tí ì tó ẹ wà lọ náà nì bóyá wàá ya kí ní bá dẹ̀dẹ̀ bá bá wa rí ìyẹn o ẹ bọ́ náà tẹ́lá máa pẹ́ta ló fún yín nìkan àfa àkànnà ló fún wa yín ẹ sáà fa o ẹ̀ ń tẹ́ fún yín rùn kẹfà nǹkan mi lẹ́fẹ́ pa nǹkan fún ẹ mọ̀ pé oríṣiríṣi àtẹ̀jẹ eléyìí ẹ bá ti pa tán kíní rẹ̀ gbọ́dọ̀ dálẹ̀ o atare lẹ́yìn tẹ́ o ẹ díjú jẹ́ ni o. à ń pa nǹkan mi fún ẹ̀dá mi tó yàtọ̀ fọlọ́ ni. ṣé tó bá ti bísímìlá yìí ti ń kọ́jà mọ́ ọ sọ́dẹ̀ tọ́ àbí ò sọ́dẹ̀ tọ́ kò sọ́dẹ̀ tí ẹ bá pa nǹkan nítorí nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ nǹkan ẹ̀ṣẹ̀ sísìmì láàlá akpọ́rọ̀ one thousand kò sọ́ dẹ̀tọ́. àfáwọn yẹn gbàsè jẹ fáwọn èèyàn tí ò jẹ́ pé nǹkan pípa ni tí ò ní jẹ́ nítorí sọ́lọ́ pé ẹ ṣe báyìí àsìkò báyìí ni ẹ jẹ o nǹkan báyìí ni ẹ lò ń bẹ́ẹ̀ pẹ́pẹ́ torí nǹkan lè pa nǹkan nǹkan pípa sì ni ọlọ́run tó pọ̀ márùn-ún pé fàfọ́ lè lè rọ bíká wọ́n ní kírun fọlọ ń tọ́ bá fẹ́ pa nǹkan náà ọlọ́run lọ gbọ́dọ̀ pa fún torí pé ìjọsìn ni nǹkan pípa àìwá mọ iye nǹkan lẹ́yìn táwọn èèyàn ń ṣe tó yẹ pé ní wọ́n máa pa fún nǹkan míì táwọn ọba àwọn àlùjànnú ní iṣẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ìkan tó fẹ́ gbà fún wọn. eléyìí ó yẹ kí àwọn èèyàn kíyèsí torí pé ó ń kó sílẹ̀ púpọ̀ àwọn ìran ìjọsìn ó pọ̀ gan-an bí àsìkò kò lè gbà láti máa sọ àwọn táìpù ìjọsìn ẹ̀rí pé wọ́n sọ irun àtàwẹ̀ pé kí wọ́n gbogbo alamọ̀ yìí ṣùgbọ́n ká pa nǹkan kọ́ èyàn lè máa kírun ìdíkọ́ lọ pa nǹkan fún nǹkan mi èyàn máa kírun ìdíkọ́ fi nǹkan mi búra èyàn ni máa kírun ìdíkọ́ máa lọ bẹ bàbá rẹ̀ pé òkú ọ̀run ẹ má sùn tẹ́gbọ̀ mi fàwọn eléyìí sàpèjúwe torí báwọn èèyàn ò kíyèsí péjọsìn ni wọ́n. ẹ wá láwọn ìjọsìn tá à ń sọ yìí aláwọn kan tá ń pè ní ṣùrùtù kọ̀bólè ìbáadà àwọn kọ̀ǹdíṣàn tí ìjọsìn ó fi jẹ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run àárín yìí mo ti fọ àwọn ìgbà mo mọ ẹ̀fẹ́ kí n sọ àárín yìí ó ṣe pàtàkì ìjọ tí la wáyé wá ṣe gbogbo àwọn làbẹ́ kí ìjọ tí wọ́n jẹ́ nǹkan tẹ́wọ́ gbà ẹ̀rí pé táyẹ̀ bá rí bẹ́ẹ̀ bá ń ṣe ìjọ tí kí náà sọ ọlọ́run ó gba o àánú sàmí àmì lásán o agbọ́dọ̀ mójú táwọn ojúṣe wọ́n ní ìjọ tí sọ́nà ó gbà lọ́wọ́ wa agbọ́dọ̀ kíyèsí nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni al-ikhlas fi ṣẹ́ẹ́rì ti gbọ́dọ̀ wá ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nítorí sọ́lọ́run la fi ṣe é ìjọsìn orítọ Ọlọ́run la fi ṣe ẹlẹ́ẹ̀kejì ni àlùmùtàbáà a gbọ́dọ̀ tẹ̀lé lánàá tọ́lọ́run fi ránàá bì ìjọsìn yìí òkú ti ẹkẹ ṣeré ẹ̀rí pọ̀ lórí eléyìí táwọn sọ fúnra wa ṣàlá tààlà àníyàn tá a fi ṣe nǹkan ó gbọ́dọ̀ jẹ́ nítorí tọ́lọ́run anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi Umar tẹ́lẹ̀ pé àdìsí nítorí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àníyàn ti sincerity ni àwọn àfà àwọn ọmọ sábà ti síwájú nítorí pé àníyàn ṣe pàtàkì gan sábà wo fọ́tí àdìsí ẹ̀rí pa àdìsí ní ẹ̀nàmbá wa innamal a'malu binniyat gbogbo alámọ́ gbogbo iṣẹ́ bàbà tẹ iṣẹ́ tá ń tọ́ka sílẹ̀ iṣẹ́ kíni jẹ̀mọ́ iṣẹ́ ìjọsìn àwẹ̀ lọ́gbà ni kùránì ni ọ̀nà owó sójú ọ̀nà ọlọ́ọ̀ni ọ̀ọ́tàdúrà ni ọ̀nà tí ọlọ́ọ̀ni gbogbo sẹ́tọ́ bá ṣe bìnníyàt pẹ̀lá níyàn ni o pẹ̀lá níyàn ni wà iná máa lè kú lè mórí ìmọ̀ náà wà ìtọ́ ọmọ gbà ń bi iṣẹ́ tọ́ bá ṣe yóò wà lórí bá níyàn bá ṣe rí àníyàn ṣe pàtàkì gan nínú iṣẹ́ bá ṣe kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ nu èyí lè ṣiṣẹ́ tó dáa ó kírun ó ké tọrẹ àánú ó náwó sójú ọ̀nà tọ́lọ́ ó lọ hajj ẹgbẹ́ ní oṣù tẹ́yẹ tó ń fi agbára ṣe àti owó nu ó la wàhálà lọ ìgbọ́n tí o bá ṣe torí tọ́lọ́ báyìí ṣe ètè tóbi tó o lè má ní ládàá yìí. ànábi ní nkálukú máa gba ládàá bó ṣe bá nìyẹn bá ṣe rí ọlọ́run bọba alẹ́kẹ́ọ́lá ń sọ fún wa pé nínú sọ́ọ́tù káf àyà tó parí ẹ̀ ọlọ́ni wàmọ̀nkánà yẹ́rìjú lè kọ́ àrọ́bẹ̀ wàmọ̀nkánà yẹ́rìjú lè kọ́ àrọ́bẹ̀ ẹnikẹ́ni tó fẹ́ pàdé ọlọ́run lọ́jọ́ ògbéǹde àlùkìyàmọ̀ kọ́lọ́ ń sì yọnu sóhun fàlìyà àmàlà àmàlà ń sọ̀ léha kó yá ṣiṣẹ́ rí kí láńpẹ́ níṣẹ́ rí ẹni kọ́lọ̀ ní kó ṣiṣẹ́ lásán kó ṣiṣẹ́ rí ẹni ká tó lè pé sẹ́kàn níṣẹ́ rí kọ̀ǹdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn gbọ́dọ̀ wá mẹ́ ó gbọ́dọ̀ fi tẹ̀lé bánàbí ṣègbè lẹ̀ bóyá àrùn lókì ni ó kì í bó ṣe yẹ ká kí bóyá oyin ẹ̀ná fílàní àbí yóò ẹ̀ka kùránì ó ṣàdúrà ní gbogbo iṣẹ́ tó ṣe kó yá ṣe dáadáa bọ́lá ń ṣe gbé kalẹ̀ wàlá yushrik fi ibadati rabbihi ahada tí bá tí wọ́n ń sin lọ́hùn kò gbọ́dọ̀ ṣe nítorí nǹkan míì mọ́ tó yàtọ̀ sọ́lọ́ àníyàn gbọ́dọ̀ dáa pé iṣẹ́ tí ń ṣe yóò torí ọlọ́run mo fi ṣe àníyàn rẹ̀ gbọ́dọ̀ dáa lọ́nà òbí tẹ́wọ́ gbà á ọlọ́run bá ọba àlekẹ́ ọlá ń sọ fún wa nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ ayé àwọn ọ̀rẹ́ àǹtọ̀ ẹ̀kọ́ lọ ní balaman aslam wájú àwù lèlá ọlọ́run lẹ́ni tó bá ṣe iṣẹ́ rẹ̀ nítorí tọ́lọ́n ó dájú iṣẹ́ rẹ̀ kọ́lọ́n nìkan kò ṣe nítorí ẹ̀dá kò ṣe nítorí kẹ́yìn mi kò ṣe nítorí kárí mi kò ṣe nítorí kágbọ́ ni ọlọ́run wà ó wà mọ́ òsìn ó ti sí ìyẹn nítorí tọ́lọ́n kọ̀ níṣẹ́ alákọ̀ọ́kọ́ nu sincerity wà wàhùn àmúhùsìn ó tó wá ṣiṣẹ́ yẹn múhùsìn ó ṣe dáadáa bọ́lọ̀ ń ṣe fìràn nàbì ọlọ́ni fàlàwù ajúrò ìdá rọ́bì yóò gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé kọ̀ǹdíṣàn mélòó ló pé méjèèjì pé ó ṣiṣẹ́ rẹ̀ nítorí tọ́lọ́run bákan náà ó fi tẹ̀lé lánàá ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí pọ̀ lórí eléyìí jẹ́ mọ́ nípa pé ní iṣẹ́ wa agbọ́dọ̀ sí pẹ̀lú sincerity ẹ̀rí kó jẹ́ ìròyìn tọ́lọ́n gbogbo tábà ṣe iṣẹ́ yẹn kéré ni ó pọ̀ ni iṣẹ́ ẹnu ni iṣẹ́ ọkàn ni iṣẹ́ owó ni tó jẹ́ sẹ́ ẹ̀jọ̀ fìta wáyé wá ṣe kó jẹ́ pé nítorí tọ́lọ́hun tá a ṣe fún náà ni ká má ṣe torí nǹkan mi mọ́ torí pé sẹ́yìn bá ti ṣiṣẹ́ torí nǹkan mi tó yà sọ́lọ ìyẹn là ń pè ń kárí ni kí lóò anábì ti sọ pa kárí ni anábì ní akọ́wàfù mọ́ àkáàfù alaykum nínú nǹkan tó bà mí lẹ́rù jù tí ń bẹ̀rù fáwọn àlùmọ̀ mi yìí ó ní àṣírìkò lè asgar nam àwọn ọmọ kéèké àfọ́dọ̀lẹ̀ yà ṣe jẹ́sàkùn láfẹ́ Abu Anas nam àwọn ẹbọ kéèkéèké ó pa mi láyà fáwọn ìjọ mi kí ló tán níbi páyà ẹbọ kéèké tí ò páyà ẹbọ ńlá torí pé a pé àwọn àlùmọ̀ àlùmọ̀ kò sí ìsúgbẹ́bọ kéèkéèké ànábì ni mo bẹ̀rù ẹ̀ gan mo ń bẹ̀rù fáwọn ọjọ́ mi ká má kó sí àwọn sọ bá bẹ̀rẹ̀ pé kí lẹ́bọ kéékèèké ànábì ni àríyá kárí mi kéèyàn máa ṣe nǹkan kárí mi níṣẹ́ ìjọsìn ànábì ni ń bẹ̀rù rẹ̀ gan torí pé kò sẹ́ni tó fẹ́ tí ó fẹ́ bọ́m̀bì eléyìí àfi kéèyàn jẹ̀mí ara rẹ̀ lógun kí ni máa ti fi ṣe ìjọsìn torí ọlọ́ọ̀ni àwọn èèyàn báyìí ní àbá àbú mi ìkànnà àfáà ní ó ní bóòlù yóò ṣe mọ̀ pé iṣẹ́ ìjọsìn ti ń ṣe yìí kò sí kárí mi bẹ́ẹ̀ ó ní òjọ́ tí wọ́n yìn ẹ́ àti wọ́n bu ẹ bá jọgba lọ́kàn ẹ ìwọ kan ṣe tiẹ̀ lọ ní àbá àmọ́ bú ẹ àbá àmọ́ yìn ẹ́ ọ̀tí ẹ̀rí yẹn rò bẹ́ẹ̀ lọ́wọ́ nǹkan ti kárí bọ̀tí ọtí mo ká ìṣe ìṣe ìwọ̀n mọ̀mọ́ yìí ní dáadáa ọtí ń fi ìṣègbè kájé kí ni ká mọ̀ yìn ẹ́ kárí mi kájé máa ń bi iṣẹ́ wa tá a bá fẹ́ kó jẹ́ nǹkan àtẹ́wọ́gbà ìkan nínú àwọn ẹni ìṣíwájú al rahimahullahu ta'ala ó ní ma aladtu shay'an ashadda alayya min nafsi ó dáwọn nǹkan tí mo ń tìrìtì pọ̀ ń tìrìtì ibà jẹ̀díjẹ̀dí orí fífọ́ ṣùgbọ́n kò sí tó tó tí mo tìrìtì tó lágbára tó tó ọkàn mi bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ torí pé àwọn àárẹ̀ ń rí ìsábà nǹkan sí ó lọ ṣùgbọ́n ọkàn òun máa ń fẹ́ kó mo wà ń bi táyọ̀ ti máa rí ìyẹn ni yóò wá máa jà pé irọ́ onígbà onígbà ní alimami bulukọyim alijawusi yà hànà sọnù ọ̀rọ̀ pé ní ọ̀rọ̀ rìyáwó yìí o ah báhàrún láfá odò kan tó fẹ̀ ni o ọ̀tá ni kájẹ̀ pé ní òkun ni ẹni tí ó wẹ̀ já ó kéré láti máa rọra wa ká máa ṣẹ́kẹ̀ ní ara wa tábà tí ń ṣiṣẹ́ ìjọsìn táwa yé wa ṣe ṣé nítorí ọlọ́run tí ó ní ká ṣe làá fi ń ṣe àbá ní nǹkan mi gbà bẹ́ẹ̀ tẹ́tọ́rí kan lè yìn wá ní tẹ́tọ́rí kan lè máa dákọ̀ wá ní tẹ́tọ́rí kan lè máa pọ́n wá lé ní. kákíyèsí gbogbo sẹ́ẹ̀jọ sì sábà ṣe ẹ̀rí àka kùránì ni àtàkìrì ni àṣewàtí ni ànáwó sójú ọ̀nà tọ́lọ́ ni àtẹ̀tọ́rẹ́ àánú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájẹ́ kọkàn wa mọ́ ìyẹn ní kọ̀ǹdíṣàn àkọ́kọ́ tọ́lọ́run fi gbà o kájẹ́ kọkàn wa mọ́ kó jẹ́ nítorí tọ́lọ́run làá fi ń ṣe torí pé tí kárí mi bá ti wọ ẹbọ ti wọnu ẹ̀ríkọ́ níbi ni pé kárí mi ní ẹbọ ẹbọ kéékèèké nu táyà ní fura sí káṣí nǹkan wá ń torí sọlọ torí pé táyà bá ti nípìn mẹ ẹ̀yìn yẹn ti jórogún fọlọ jẹ́bi ọ̀rọ̀ tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ìjọsìn ọlọ́run nìkan ló ní kọ̀ǹdíṣàn yìí ká mójútó kọ̀ǹdíṣàn ẹlẹ́ẹ̀kejì ó náà ní àlùmùtàbá kátẹ̀lá nẹ́bì agbọ́pá ní ẹ̀wà ti wá da iṣẹ́ wa náà ń kọ́ ògbọ̀rọ̀ dá tá ní ẹ̀ bá da tíṣe ò bá da kò ní jẹ́ tẹ́wọ́ gbà o káde píríncípù kan wà nú ẹ̀ pé àníyàn àníyàn tó da kò sọ́sẹ́ tí ò da di kíni di tó da torí pé lẹ́yìn máa ń fàjà láwùjọ lẹ́yìn àwọn yẹn lẹ́wọ́n ìṣẹ̀lẹ̀ tó ń ṣe mọ́lúdù àti àbídí tó lọ́n tọ́lọ́ ni àlọ́kàn yín wò àgbà yẹn lọ́wọ́ yín àdọ́kan yín ṣùgbọ́n ẹgbẹ́ ń ṣe yìí kò sí kí ni kò sákọọ́lẹ̀ fún sáníyàn náà bá da iṣẹ́ yín gbọ́dọ̀ da kọ̀ǹdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì rèé o ìyàwó Aisha rọ̀dí aláfàálà àni ànínú hadith sọ́gbà wa hadith yìí náà gbogbo aláàmọ́ bí ẹni mo wó ó wà nù àrùbáhùnà nàwàwíyà hadith ẹlẹ́ẹ̀karùn-ún ó ẹni tó bá gbé nǹkan wá nu ọ̀rọ̀ wa yìí ànábì ń tọ́ka sọ̀rọ̀ kan jọ́ náà mọ́lẹ́ sàmínú tí è fara rẹ̀ ọ̀rọ̀ wọlé ànábì ń tọ́ka sí jẹ̀mọ́ ọ̀rọ̀ ọjọ́ ti tọ́lọ̀ ń fi rán bóyá rún ni bóyá dùá ni bóyá tàfà láti fánábì ni ànábì lẹ́yìn tó bá lọ gbé nǹkan kan síbẹ̀ tí è fara rẹ̀ tó dá nǹkan mi lẹ̀ sínú òórùn ó dá táìpà àtàlátù lẹ̀ fẹ́ máa ṣe báyẹn máa wọ fúnfún wá oríṣiríṣi nǹkan ló dálẹ̀ máa lé ìsàmínú tí è sára rẹ̀ fàwọ́ àrọ́dù á ṣe kí ni á dàlù láyà ni àníbi sọ pé ṣùgbọ́n táníyàn rẹ bá wá dá o àgbà ń àníyàn dá kéèsì ọ̀tọ̀nu iṣẹ́ tá a ṣe ń kọ́ yẹ láti bá kan dẹ́rìn pé bídí àlélẹ́ yìí o eléyìí ò bá mu bọ̀tà àwọn èèyàn lẹ́yìn àjòkó tàníyàn ètò ibi tọ́lọ́ náà ló ń ṣe ń bẹ̀ àníyàn tí kò dáa kò sọ àníyàn tó dáa kò sọ iṣẹ́ tí ò dáa di ní tó dáa subhanallah àdìsí kan lè máa ń sábà rántí fún ọ̀rọ̀ yìí gan pé tí iṣẹ́ ò dáa sẹ́pà níyàn dáadáa máa sọ di tó dáa ni ó yẹ kí nǹkan lè lọ ṣùgbọ́n àná mi gbàdá mi kí ni àdìsí náà àdìsí Anas bin Malik ó náà sàábà mẹ́ta kan afọ́nì ó náà sàábà kan ń wálé ànábì àǹfà bá a náà mọ̀ kò tán wà o nínú àlèhùnmọ̀ yìí jẹ̀mọ́ tábà má nàbì tán ta ló lọ́lá jù sọ̀hábà rẹ̀ ṣùgbọ́n oníṣọ́kúsọ̀ kan wà ń lo àyè òtí ń fún wọn sọ̀hábà sọ́sìn pé ládàrí ilé kéwú ńlá ẹ̀wọ̀n tí ìbá ti bọ́rọ̀ rẹ̀ débẹ̀ kò jẹ́ kankan mọ́ ṣùgbọ́n máa wo àwọn àbá tí wọn àbá tí wọn kò gbà kí kọ́lá kò gbà káyọ̀ ẹ̀sọ́ pọ́n ṣe mistake ṣùgbọ́n fún wọn àwọn àfa àyókù sì dákẹ́ wọ́n wò ó èèyàn wa ni àfa wa ni ìní àfa wa ló ti wá ní yorùbá mu àǹfààbà tọ́lọ̀ ti yìn tọ́lọ̀ ti sàpọ́nlé fún kí n máa yọnu sí wọn ìwà burúkú ni àǹfààbà ìyẹn délé ànábì wọn àbá ànábì ńlé ìyàwó ànábì náà bá ǹjẹ́ kí ni wàá ṣe wọn á béèrè ìjọsìn tánàbì máa ń ṣe ẹ̀yàwó ànábì gbàtà àbá ànábì náà ẹ dákun ṣàlàyé ìjọsìn ọkọ yín fún wa wọn bá ṣàlàyé ànábì máa ń ṣe báyìí ẹni bá ń wura wọn lójú kàánà ń ta kọ lù ha jọ sí eléyìí kéré ẹ ká níbi ṣe jù báyìí lọ wọ́n yà wọ́n sọ pé ẹ ẹ nǹkan níbi ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run ti forí jòun àwa ni ká múra síra wa kí kí má ṣe kí ni kó tó pọ̀ ju yìí tá a gbọ́ pé máa ń ṣe lọ ní kálukú bá ń sọ bóun ti fẹ́ máa ṣe nínú tọ́nà níbi máa ń ṣe ni pé ní máa ń yan náfìlà lóru ní tó máa ń sùn ìkànnì ah, ẹ̀kọ́ ànábi ọlọ́run ti forí jòun ṣe ìgbé mi ń tèmi gbogbo òru gbogbo òru ní mọ̀ fi yẹn nẹ́fẹ́lá ẹnì kejì sọ pé ní wọn lánàbí máa ń gbàwẹ̀ ó ní ọjọ́ tó máa ń gbàwẹ̀ ṣùgbọ́n ọjọ́ mi kì í gbà ẹ̀kọ́ ọlọ́run ti forí jẹ́ ànábi ṣùgbọ́n mi ò lójoojúmọ́ ayé ní mọ̀ ṣe kíni ní mọ̀ gbàwẹ̀ ẹnì kẹta ó ní ànábi fẹ́yàwó ẹ̀wọ̀n ìyàwó mọ̀ di tọ́pù ó fẹ́ bísí ti jọ sìn nídìyàwó ó ní fàlà àtàsáwájú nìfà ìbùdó ẹ̀ nífẹ̀ẹ́ tèmi mo fẹ́ béèrè béèrè lọ kan lọ wa sáníyàn wọn dàbí òda ẹ kò sẹ́ni tẹ́tẹ́ nu rẹ̀ gbà kó láníyàn sọ àbá òda àfarun yẹn búta ń sọ fẹ́ wọn lò wáyé àtúfà wọn ṣíà kò lẹ́ àníyàn sọ àbá yìí da wọ́n fẹ́ súnmọ́ lọ ni ẹ pé kọ̀ǹdíṣà kọ́kọ́ káníyàn da ń dégí ni wọ́n ti rí ẹ̀ mú sẹ́ wọ́n á kú ẹlẹ́ẹ̀kejì ó kúṣẹ́ gbàtà nàbì dé afa nàbì ní ògbọ́n àkàmọ̀ wálé báyìí báyìí báyìí mà ní ta sọ fún ẹ ìta náà ti sọ rèé ànábì ní ẹ bá ń pe ẹ bá ń pe gbogbo èèyàn kó mọ̀ mọ́ láwọn nìkan. anabi ni mo gbọ́ páwọn nǹkan wọ́n sọ báyìí wọ́n ṣe báyìí anabi ni èmi mo páyọ̀ ọlọ́run jù yín lọ kì í ṣe pé fi ṣe fáàrí torí pé tí ká sọ ọlá ọlọ́run bá dé tó ṣe fún ni ọlọ́run ní ká sọ fáámọ̀ bì ní mọ́tì rọ́bíkà fáhàdé ànábì sọ pé èmi mo páyọ̀ ọlọ́run yìí lọ kò sí ọ̀nà tẹ́fẹ́ gbà tó tún ẹ̀ dájú tèmi lọ èmi tẹ́ ń rí yìí oníjọ́ tí n fi ń dáwẹ̀ oníjọ́ tí ní gbà òun máa ń yẹn lẹ́fílà àwọn máa ń sùn kódà mo fẹ́ yàwó àyàwó mi náà sálẹ̀ bá lé tẹ́tí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ wá wọn tá kó kì wá nà ń pa dídí àdádálẹ̀ àníbi wá ń sọ nígbà tó ń sọ nǹkan yìí tán wá ní fàmọ́rọ̀ gíba àǹsùn nẹ́tì bẹ́ẹ̀mi ṣe ṣe bọ́lọ̀ ń ṣe fi rán mi rèé o wọ́n tó bá ní tèmi ò tó tọ́ nílànà níbi kọ́ lọ́ọ́ fi kírun tiẹ̀ tọ́tún ní wọn lọ́nà kan tó máa fi gbàwẹ̀ tó yàtọ̀ síta níbi fàlẹ́ ìsàmì nì àná ìbá dènà ìlú ẹni bẹ́ẹ̀ èmi kọ́ lọ fẹ́ tẹ̀lé mọ́ ó wá kó bó o lè yẹ ti fẹ́ rọrùn nígbà tí ò bá tẹ̀lé ta ní ànábì káyí iṣẹ́ rí àníyàn dáadáa yóò sọ ti iṣẹ́ tí ó wọ́ yóò sọ di dáadáa ní ó yẹ kẹ́hìn sáábẹ̀ yìí kánà bí àpúrúfù wọn àníyàn yìí dáńtò níbi nọlífà yẹn ni ẹnìkan wà ni báwa sọ pé nípa àwọn èèyàn kan ṣe kò bá ni àníyàn wọn lè dà àníyàn tó dáa kó dáa àníṣẹ́ wọn èyí làwọn ń takò àmọ́ sọ̀rọ̀ àníyàn àdọ́kan wọn. iṣẹ́ ẹ̀rí tí a bá ṣe pé di bídíà láti ṣe ọlọ́run ní gbà tábà tó náà ó gbà gan wíwà pé àwa gan à ń takò ń ta lékè ni a ti gbọ́ yénu. anábìrin fàwọ́ àrọ́ du anábìrin ẹni tó bá ń ṣe gan tí ń yapa lànà mi falẹ́ ìfami nì. ṣé sara mi ẹlú balẹ̀ pé gbogbo ìjọ tí táwọn àjọ fẹ́ agbọ́dọ̀ wò dáadáa lẹ́yìn gbàtà nìyẹn wa ti da agbọ́dọ̀ wò ó bó lọ́nà ṣe fi rán nẹ́bí. ọlọ́run wà máa àtàkùn rọ̀ṣùl ètò ìjíṣẹ́ mú wá fún yín fakùzúhù oníkẹ́ gbámú o wàmọ́ nàhákùm ánìwò nítorí bá ní ẹ má ṣe fàǹtàwò ẹ jáwọ́ mẹ́ ẹ wá mọ iye bídíà oríṣiríṣi nínú ìjọsìn títún wọn bá yẹn nu jẹ gan ní nǹkan yìí lórí táwa yẹn wá ṣe náà rè wọn sì ti dàrú mọ́ra lọ kákó bídíà káti ẹmọ ti kámọ ti bẹ̀rẹ̀ ẹ̀rú kákó gbé àlùwàlà wọn ní tẹ́lá kan bídíà tó yọ ń pa àlùwàlà gan pé eléyìí àdádálẹ̀ eléyìí àdádálẹ̀ subhanallah lárúbálẹ̀ ń tó kọ́ o mo àwọn ohun tó pè ń bídíà yìí kí n tó wà ń lu tiwa yìí dá ó pọ̀ mẹ́ mọ́tò ọ̀gá ah, káyí pẹ̀lú ìlú tó wà ní òtún fún mi ìkun ẹ̀rí lóríṣiríṣi àdádálẹ̀ bí alò alága àti ìdóòlù ìrùn tábẹ́ kí o tọ́ba ti torí ìrùn subhanallah ìyẹn wá ní kínka oríṣiríṣi àjọkọ̀ làláwúra ìlà ìlà náà ti tẹ̀kọ́ mọ́ o wọ́n kọ̀kọ́ jó ẹ̀sọ̀ pé àdádálẹ̀ máa ń wo àwọn èèyàn náà ah, kódà mo láì torí bí àdádá rẹ̀ ṣe ń wọnú ìjọsìn bẹ́ẹ̀ ni ó gbà ìjọsìn jẹ́ torí fàwọn àrọ́ dòlà náà wípé káfíńsì ọ̀nù kọ́mọ̀ ẹ̀rí láìlà ìlàlà wàhádàwúlà ṣẹ̀rí kàláwú tẹ́lú bá ní ṣe fídíò àwọn nǹkan tó yẹ ká máa ṣe náà ti ń júlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan pé bí ẹ̀fà ti ń sàdádálẹ̀ bẹ́ẹ̀ ni tó tọ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ tọ́ba gbé láti ìpínlẹ̀ látọ̀ ìpínlẹ̀ ẹ̀ dé parí kò ní níye bídí àtàdúrà wà bídí àtàdúrà pépé àdádálẹ̀ lórí àdúrà ṣíṣe ó pọ̀ jáńtìrẹ́rẹ́ ká pariwo ká ṣe lápapọ̀ ká ṣe fi ẹran ní àbá ti ṣe báyìí àdúrà ò tí gbà bídí àtàsálátù wà bídí àti sọ́dákọ wà àbíká tẹ̀ láǹṣe mọ́kù ọ̀tọ̀ ní tán ní àṣẹ òde làwọn ọmọ ẹni kí ni làwọn máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kámá láníyàn wá dáa kámá mójútó tó yẹ ká mọ̀ nínú iṣẹ́ àti ṣe o ẹgbọ́n tọ́lọ́ ń sọ fún náà yàtọ̀ àgà fúnra wa mọ́ ni asilamu wájà olè la ẹni tó bá ti fẹ́ rẹ̀ ń torí tọ́lọ́n tó dojú rẹ̀ kọ́lọ́n pàníyàn nìyẹn wàhùwà mọ́sìnù tó wá ṣiṣẹ́ yẹn bó ti yẹ kó ṣe tó ṣe ìfàn fàlàwọ̀ ajúrú ìdàrọ̀bì onígbẹ̀sán yẹ kọ́ náà òfin mọ lórí kíní pé kí kádájú kọ́lọ́n kálá níyẹn dáadáa lásán ayámi tó tún jẹlé inú sọ́tún nìfà ọlọ́ni wàmàn áfànù dínan kò sẹ́ni tẹ́sìn rẹ̀ dáa tó mímọ̀n áfìlàmù wájú àwú ìlà ẹni tó jẹ́ pé ti kan torí tọ́lọ́n wàhú àmọ́sìn tó wá ṣe bọ́lọ̀ ti fi rán nàbí tó bá ti yàtọ̀ sí ti tá nàbí mú wa àgbàdànù ni o nígbà nàbí náà fi ń polongo fún wa pé ìyá wa muhdathatil umur ẹ jìnnà sáwọn nǹkan àdádáálẹ̀ níta ẹ̀ bá rẹ́rìn fún ẹ má ṣe é fàyínà kó là bédè àti fàyínà kó là mọ̀jásàtì bédè à gbogbo àwọn àdádáálẹ̀ ànú ni o kódà bẹ́ẹ̀ yìí ń wò lọ́nà tó dáa ẹ̀sìn ti parí o ọ̀rọ̀ ọjọ́ tiwa ọlọ́run ti fi rán nẹ́bí o ti parí ẹ̀ ọ̀rọ̀ ọ̀run kò sí tuntun bẹ́ẹ̀ pé mo fẹ́ fún yín tuntun mo fẹ́ fún yín tuntun lórí ọ̀rọ̀ ọ̀run kò sí tuntun yín tó wà lákọ́lẹ̀ rẹ gbọ́dọ̀ sọ fún wa àwọn lè ti gbàgbé ṣùgbọ́n pé tuntun kan tí ò sí kò sí o bẹ́ẹ̀ ni ò sí lọ́rọ̀ àdúrà tí ẹ bá lọ́wọ́ mu tuntun wà dáadáa lẹ̀ sábà ń sọ pé ẹ mẹ́ta dáadáa lẹ̀ àyàn bá máa takò wá ọ̀rọ̀ ọjọ́ sí láǹsọ̀ òta wáyé wá sí ẹ máa ní ká mẹ́ta dáadáa lẹ̀ sánàbí lo sẹ́ẹ̀tì sánàbí gun mọ́tò sánàbí gun kẹ̀kẹ́ ẹ kẹ̀kẹ́ là ń gba yín sọ alọ́rọ̀ tàájú dùn tẹ́ ń ṣe tí ò lẹ́rìí yìí lánàá ẹ̀jú torí jọ́sìn ni jọ títí lákọọ́lẹ̀ aládùúgbò àtẹ̀yìn ṣe tẹ̀ ń óyàn mọ̀ yìí tẹ̀ ń pariwo tẹ̀ jẹ́ kára ayé sùn anáfílà tẹ̀ ń ṣe tẹ̀ yẹ pé ní kò lákọọ́lẹ̀ yìí ẹ̀ àlàlùbá kọ́kọ́rọ́ tẹ́nìkan ni àti tó bọ́ sí rọ́jà bù báyìí àwẹ̀ arúgbó gbogbo tí ò lẹ́rìí là ń sọ torí pé jọ títí wáyé wá ti agbọ́dọ̀ mójútó ẹ máa sọ̀rọ̀ mọ́tò ẹ gbọ́ ẹ ń bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọjọ́sìn lànàbí sọ kìí sọ̀rọ̀ mọ́tò amúrinà haava ọ̀rọ̀ wa ìtànàbí ń tọ́ka sí haava tó ń tọ́ka sí ìṣára tó ń ṣe yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀tì àádúró ní ọ̀rọ̀ mọ́tò tọ́nà fi ń sàkóso wa láàrin ìgbó mọ́tò ogun olùtẹ́tì ẹ̀rí kí wa fẹ́ kó wà láyé nẹ́bí ànẹ́bí olóyìn kan mídíà ọlọ́ni kúlùmọ́n harrọ̀mọ̀ zinata Allah illati akhraja li ibadihi àwọn onábẹ́ máa takò zínátàlá ẹ̀ṣọ́ tọ́lọ́n tọ́lọ́n fáwọn ẹ̀dá pàtọ́lì bá tún mìíràn rìsìkì àtàwọn rìsìkì àrìsìkì tó dáa oyin ẹ lọ máa jẹ ní sànàbí jiyàn àwọn nǹkan tó dáa báwọn náà ní ẹ má ṣe yún léwọ̀ yìí ń lọ. ọlọ́ni kúlí yíyà lílẹ̀ bí iná àmọ́nú fìlìhàyàtì fìlìhàyàtì dúnìyà láyé gan lo nǹkan tó lò ẹ bá lówó jẹ́ ti lọ ra ṣùgbọ́n má jẹ́ kó kọjá níbi kíni ìsìtọ́lọ́ gbàtọ́ lọ ń sọ̀rọ̀ nǹkan tó wà láyé ànábì ọlọ́ni alkhaila walbigala walhamiro literkabuha atẹ́sí fún yín àti rànkúmí àwọn nǹkan ẹ̀gùn kẹ́lẹ́mọ̀gùn ọlọ́wà ni wàá yá lùkùmọ́ látà àlàmùn àwọn nǹkan ìbẹ̀ mo tún dá tẹ́ mọ̀ ẹ̀gùn tí ò tí dé nígbà tí kòránì ń sọ̀kalẹ̀ ìgbóyà mọ́tò bá dé wà lánàbí ò ní lo mọ́tò bá àwọn nǹkan mi sọ́nà sọ́nà ti sọ yìí pé ẹ̀ta mọ̀ lò yíò kọ́ là ń bẹ́ yìí sọ aládàáda lẹ̀ tẹ́sí là ń bá yìí sọ. ìgbà tó lọ ń sọ àwọn nǹkan ògùn láyà nẹ́bì ó ní àwọn nǹkan mí bẹ tí mo dá o tẹ́yìn ò tí mọ̀ tí ó padà dé ayé pé àyà yìí sábà tún lé ní àwọn nǹkan mí gbẹ tátùn mọ̀ ògùn táwọn agan táwà láyé ti ń mọ̀ tó padà tó mọ̀ ní àsìkò tó ń bọ̀ àtọ́ bá wà láyé gbà kọ́mọ ṣe kí ni kọ́mọ ògùn ọlọ́run ti àpúrúfù ẹ̀ wọn láti lẹ̀ ọ̀rọ̀ bídíà tẹ̀sìn là ń bá yìí sọ tẹ́bí dẹ̀ tẹ̀lú máa yàn lọ́wọ́ tẹ́bá aládùúgbò mi a máa wò ó pé ní bò láwà àti kírun báyìí ẹ máa gbé yọ̀kó síbi kí ń lọ ní àbíbí tó máa ti dá gbogbo ẹ̀rú ẹ̀rí àwọn ará wa kẹsẹ́dọ̀ àbí mo bá dúpẹ́ tọ́lọ̀ ní irú dáadáa báyọ̀ aládùúgbò wa kọ́lọ̀ kí ó ṣàlékún dáadáa náà kó jẹ́ kí súnà máa fọ́nká torí pé téèyàn ò bá ṣe nǹkan bọ́lọ̀ ń ṣe ní ká ṣe àníyàn rẹ̀ tó dáa kò gbálẹ̀ o kò gbálẹ̀ lọ́dọ̀ ọlọ́run so condition ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹ̀rí iṣẹ́ wa gbọ́dọ̀ jẹ́ nítorí tọ́lọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ó gbọ́dọ̀ jẹ́ bá a fi tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn ló fàtọ́ pé ní ìkan nínú àwọn àfẹ́sìn alimam alimam al-Fudayl bin Iyad ń sọnù ọ̀rọ̀ rẹ̀ kan nígbà tí ń tú ayé kan fún al-Qur'an ọlọ́ni alladhi khalaqal mawta hayat inú sọ́tò mọ́líkù ayé kejì ọba tó dá alihayata ẹ lẹ́sẹ̀ kọlákọlù mọ́tà wà alihayata ó dá ikú ó dá tẹ̀mí lìyẹ̀bùlówàkún àyùkún àtànù àmàlà kó lè wo pé ta ni ó ti ṣe dáadáa nu yín nígbà tí mọ́mù yìí fẹ́ tú ọ̀rọ̀ yìí ó ní ẹ̀yìn tó lọ ń gbà lérò ń ni pé iṣẹ́ dáadáa tó jẹ́ àlàfùhù iṣẹ́ tó mọ́ torí tọ́lọ́ wà àfiwábùhù tó sì ṣe déédéé tó ṣe rẹ́gí bọ́lọ̀ ṣe fi náà tani ànábì kọ́lù yá àbà àlì ọmọ kéwù fòdélù ń béèrè pé ìrẹ́ bàbá wa bàbá àlì wà mọ́ àkàlásùhù wà àṣọ́àbò kí lẹ́yìn gbà lérò pẹ̀lú àkàlásùhù wà àṣọ́àbò ìmọ̀mù ní iná làmàlà iṣẹ́ tí yẹn bá ṣe ìlà kánà káàlì sọ tí yẹn ṣe pẹ̀lú kankan torí tọ́lọ́ ọ̀làmúyàkún sọ wá bà ọ̀làmúyàkún sọ wá bà ṣùgbọ́n bá mu bọ́lọ̀ ṣe fi rán níbi láyé kùbà ọlọ́run nígbà wàyín káná sọ̀wọ́ àbà ìyẹn ṣe nǹkan bó ti bá mú bó bá súnà mú ẹni tó ń sọyún súnà kó náà kíyèsí àárín yìí o ìyẹn ṣe tó bá súnà mú kírun bó ti yẹ ó rìn bó ti yẹ ọ̀làmúyà kò káàlì fàn ṣùgbọ́n òun náà ṣe nítorí sọlọ́n alákọ̀ọ́kọ́ òun ṣe nǹkan torí sọlọ́n ṣùgbọ́n kò bá bó ṣe yẹ kó ṣe mú nú ẹ̀sìn bàbá ní ọlọ́run nígbà ẹlẹ́ẹ̀kejì ó ṣe nǹkan ó bá mu ṣùgbọ́n níyàn rẹ̀ ò dáa kéré torí tọ́lọ́run ló fi ṣe ọlọ́run nígbà ó ní hatta yakuna khalisan sawaba ìyẹn pé iṣẹ́ òní ti jáde ọgbà tí ó fi jẹ́ torí tọ́lọ́run tí ó sì bá bọ́lọ̀ ti fi rán ẹbí mu ẹ̀rí eléyìí ni ìfi ń jẹ́ iṣẹ́ ìtẹ́wọ́gbà kájẹ̀mí wa lógún ká sì nǹkan torí tọ́lọ́run bákan ká má jẹ́ kí ọkàn ọkàn ọkàn mi dá ọkàn mi dá káwọn amú oríṣiríṣi ìjọsìn tó bá wù wá ká béèrè yìí tá a bá fẹ́ ṣe torí tọkàn bá dá tá a bá ṣe nítorí tá a bá ṣe lórí ìlànà ànábì ọlọ́run ní gbà jẹ́ mo ti sọ fún wa àdádálẹ̀ pọ̀ láwùjọ wa ó kọ́ ó tábà ní káfí tírélà kó kò lè kó tán ọlọ́run kó ṣàánú wa àdádálẹ̀ tinú àwẹ̀ wà ẹ̀rí àdádálẹ̀ tòde wà ẹ̀kùnrin àbólẹ̀ ní ṣe ìpínlẹ̀ ti gbé lẹ́rìí àdádálẹ̀ tọ̀rọ̀ wà àdádálẹ̀ àsàlátù wà àdádálẹ̀ náfìlà àyùn ti ẹ̀kọ́ àdádálẹ̀ àdúà àdádálẹ̀ sàárà ṣíṣe tẹ́kọ̀ gbogbo ẹ ti wá dojúrú mọ́ra wọn ètò yẹ mùsùlùmí tó mọ tó wáyé wá sí pé kó béèrè ìjọsìn tí ó bá ṣe bó ló ṣe wá bó lọ́lọ́run ti fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa wa sallam ẹ̀rí ní ìparí ìjọsìn tá a ń sìn yìí. sáláwo torí ẹ̀ wáyé ẹ̀gbẹ́ tẹ̀ máa ń ṣiṣẹ́ ìyẹn máa ń rìtáyà bí níjọ́ olè yẹn tẹ̀ máa ń rìtáyà ẹ lọ́pẹ́ bá ń sọ fúlọ́ àtọwà nkárá yìí níjọ́ olè ó rìtáyà ẹ́ ọjọ́ ku yóò ṣe kí ni lórí táyà ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni jẹ́sà kún wọn lọ́kẹ́ ẹ wà láwùjọ ń bàbá ti wù ti ṣe àti wùsùlù ọ̀rọ̀ tó ń ti kírun mọ́ àti wà sọ́là. àárín ah! ṣéwù mọ́sálásí wa kò lè yẹ̀yìn ẹlòmíràn tẹ̀ lọ pé kò lè yẹ yóò wá sọ pé ẹ̀yìn àwa ti wà sọ́là báyìí o kò sí kíni kò kírun mọ́ sanẹ́fì tí wọ́n jọ èyàn gírájúwétì o pé ẹ̀rí pé bàbá tó ti ń kírun rẹ̀ yín ẹ̀ wò á á gbìyànjú gbogbo ayé awó lọ́wọ́ ń gẹ bàbá tí ń kírun rẹ̀ ti lọ mọ́ka wọ́n bá tó fìrò lẹ́sìn kò sí ìwọ̀n o èèyàn máa ń ṣèjọsìn fún ni o èèyàn gírájúwètì èèyàn ti rí ìsáyà di yíyí ọdún tó ń bọ̀ ní orí ìsáyà ní o èèyàn rí ìsáyà àwọn ìjọ kìkan wà gan èèyàn ò rí ìsáyà ẹ̀sìn gbé fúfúyẹ́ fún yẹn ni àgbàlagbà tí ò lè gbà rẹ̀ mọ́ fúfúyẹ́ tọ́jú ọmọ rẹ̀ pé yóò máa ṣe fídíà yóò máa bọ́yàn yóò máa dípò àwẹ̀ tiẹ̀ ìtọ́nà ń sọ fún wa nínú alukur'an ní àyà Suratul Hijr kọ́ àyà tó parí ọlọ́ni wa abudu rabbak ta lọ́lọ́ ń dájú àtẹ̀yẹn kọ́ ànábì ni o ká pé yóò rìtáyà ó yẹ ká ànábì rìtáyà o ọlọ́ni wa abudu rabbaka máa ti lọ́wọ́ ọba rẹ̀ hátàyà tí yá kalẹ̀ kí ni tí àmọ̀dájú ó fi wá bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ táwọn abóníkẹ́fìrì kọ́ sọ Ibnu Kathiri ni àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́npẹ̀lẹ́ àwọn onísúfí ní ẹ̀ẹ̀mọ̀ kan ipò kan ni nínú sùfíyà tọ́ba ti sí náà débẹ̀ ọtí rámọ̀dájú báyìí hmm, tọ́ba tán ọ̀lẹ́mọ́ gbàwẹ̀ mọ́ kò subhanallah ọ̀rọ̀ burúkú lélẹ́yìí o sheikh muhammadu bin wahab nínú tí làwọn islam nígbà tó ń sọ tó lè islam náà ti ẹ̀gbẹ́ lórí ẹni tó lóun ò sí lọ́mọ ẹni ẹni tó bá tún wá gbà pé àwọn kan wà nínú àlè wọ́n ti kọjá kan lọ́n ẹni ẹgbẹ́ ó di kèfèrí kéde kó ní òsín náà mọ́ ọgbà pé àṣẹ òkè lè mọ́ ìsìn náà mọ́ torí pé tọ́nà bá sùpánà wa tààlà tí ó sọ fún wa ó ní pé ní àwọn màláìkà gan àti kàfúnra lẹ́ẹ̀kan láàyè sẹ́ǹtì fún màláìkà tó àyàkúná ẹ́ abudulayi lawa láì màláìkà tó mú kọ̀rọ̀ àwọn màláìkà àwọn màláìkà ni àwọn ànábì ọlọ́ni ẹ́ láàyè sẹ́ǹtì fún àlùmọ́tí àyàkúná abudulayi lawa láì màláìkà tó mú kọ̀rọ̀ àwọn ànábì Ìsá ni àtàwọn màláíkà wọn àjáwọ́ ń bi ká máa sí náà bàmá yẹ sẹ́ǹkì fa ní ìbádàtì ẹni tó bá lóun tó tàn wọn sí náà bàmá wà yẹ sẹ́kìbìr tó ṣe mọ́tómọ́tó ìjọra ẹni lójú tó lóun sí náà mọ́ ọlọ́run fàṣàyà ṣúrù ilé yìí ṣẹ̀míyà gbogbo lọ́nà kò jọ ọjọ́ kan èyí gírájúwèsì bí ìjọsìn o wọ́n yẹ kí nǹkan sẹ̀yẹ́ ẹ̀rí ṣé máa ṣe pálapàla káàkiri ìyẹn gírájúẹ̀tì o ìyẹn èsì ìdígínì kìí rí táyà ìyẹn máa ń sin náà lọ ni. àwọn àjọ tí ń wà yìí ó ṣe pàtàkì ká máa wá ẹ̀rí fún ẹ̀rí ká mọ ẹ̀sìn tá a fẹ́ sìn pẹ̀lẹ́ rí ìyẹn ni àdádálẹ̀ ó fi kéré láwùjọ wa pẹ̀lẹ́ rí. sheikh muhammadu bin abdul wahab rahimahullah ta'ala ibi tá a tún ṣe nǹkan láwùjọ wa òun àwọn èèyàn tó ń rí fàtẹ́ǹsì o ọkùnrin sáfọ náà ni olùdarí ilé kéwù kan ṣéèkù mọ́ọ́dún múra bẹ̀ wá bìlẹ̀ tó ń rí fàtẹ́ kódà tó sọ ni pé kódà yẹ̀wúdí nípìnlẹ̀ rẹ̀ sọ̀kànàlá ní àbá tó gbìyànjú fẹ́sì tí gbogbo ayé gan mọ̀ àbẹ́yìn sọ pé nínú tójú ọ̀ràn ẹ̀ fún wa ni ká gbẹ́sìn wáyé ká mọ ọlọ́run tá a fẹ́ sùn ká mọ ànábì tá a tẹ̀lé ó wá fi kẹ́sì kẹta pé wà islam bil adilla islam tá à ń bil adilla pẹ̀lú evidence ni o ìyẹn náà gbogbo ẹbí dàrú mọ́ra lọ́wọ́ ẹlẹ́ni ọlẹ ọba sàlù aláṣẹ ọjọ́ ọkàn gbà náà ni mo lẹ́yìn tí ń fún yẹn nẹ́fìlà àwádìí kéré ń gbà ọgbà títí lákàá ìgẹ́ tí ń gbà irú nẹ́fìlà ò nípa orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ilẹ̀ yẹn sí o ẹ̀kọ́ ju ti bá ẹ̀kọ́ yìí kò rí mẹ́rẹ̀ ẹ̀rin gan ìkẹyìn sí kíbúlà ní mẹ́rẹ̀ ẹ̀rin ó bọ́ sí. àwọn èèyàn yẹn bá dé sọ yìí o tó bá ti ń gbé láwọn èèyàn lọ́wọ́ wọ́n ti ń gbà bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ mọ ẹ̀sìn wa pẹ̀lẹ́rì kẹyìn àpáwọ̀ ẹ̀dá kan náà járe pẹ́ o nítorí ní a máa ṣe yìí káàrẹ̀ rí ẹ̀ lè pé yẹn tọmọ kéwú bá ti fà fánilù ọ̀fẹ́ǹsì ni àbí ọ̀fẹ́ǹsì ni pé ọ̀tún béèrè ẹ̀rí ìdí kúránì ti sọ fún wa ni pé ní téèyàn bá ti fi nǹkankan lélẹ̀ fáàtú bùrẹ̀ ha nàkùn ẹ fún alẹ́ evidence ìkúntún sọ́ọ̀tì kí ni káìpò tó lẹ́ ń sọ fún òpétúrú eléyìí tó bá wà láwùjọ ni àdára lè wọ́n mọ̀ ní alhamdulilayi ìgbà títún náà ń fẹ́ káàsì ń kálukú náà mọ̀ bí ní sọ̀rọ̀ tó bá ti wojú lẹ̀ pé ìsinmi fẹ́ sọ yóò ní ṣe gbé kalẹ̀ ń bí òtún báyìí ò ní jẹ́ kó lọ tó ti yẹ kó rínu nígbà tá a bá gbà mẹkáníìkì tí ò kájú ẹ̀ kó bá tún mọ́tò wa ṣe ẹni tí ò mọ gẹ́ẹ̀tì tún ṣe àlè fún sẹ́ẹ̀tì wa tó wá ń bẹ̀rù kí sẹ́ẹ̀tì mọ́ ṣe kí ni kó mọ́ bàjẹ́ bíríkìlà tí ò mọ lé kọ́ àlè ní kọ́ bá kọ́lé tó wá ń bẹ̀rù kílé mọ́ wò àbí ọ̀rọ̀ ayé ń gbogbo yín o bó láti wá gbọ́rọ̀ ẹ̀sìn wa táwáyé wá ṣe àwa níbẹ̀rù kúrò ògbómi tó bá wò ó tẹ́lá fẹ́ lónìí pé ẹ kí èsì ẹni tẹ́ntẹ́lẹ̀ àfà ẹ̀fíwálẹ̀ ẹ̀ntà mọ̀ tẹ̀lé nù kúrò àbújẹ́ pé nẹ́ni ń dà wá lọ àrẹ́dì láti wọ̀. bọ̀tí ká ikọ̀ ọ̀rọ̀ ayé ni tọ́lá pé sákèsì pé ẹni tẹ́ gbé tẹ́ fún yóò mọṣẹ́ wàlá yóò gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀. àìkọ̀ ọ̀rọ̀ ayé yẹn gẹ́gẹ́ ó múmú láyà wá ju ta ṣe kíní táwáyé wá ṣe lọ. ilá tí ò bá níbẹ̀ ni gbogbo àtàn tó sọ̀rọ̀ kò yẹ kẹ́ mọ sọ̀rọ̀ láwùjọ ń dẹ̀sì rúmọ alọ́wọ́ àyè tí láwọn tó máa tẹ̀lé wọn. ìmọ̀kọ́ ikọ̀ ọ̀rọ̀ ayé wọn ni tí ẹ bá da nǹkan wọn rú wọn olùkọ́lá kò jẹ́ pé wọ́n lè lásán tó fọlọ́pàá mu fèǹdì tí ò yẹ kó tọwọ́ bọ̀ nu mọ́tò mi ló tọwọ́ bọ̀ kò sì bàjẹ́ ń sìn ó lè fọlọ́pàá mu ṣùgbọ́n tí èèyàn ń ba ọ̀rọ̀ ẹ̀sìn wọn jẹ́ ti fẹ́ lọ dé bá lọ́dọ̀ lọ wọ́n ti ń tẹ̀lé bẹ́ẹ̀ eléyìí ò dá o ká kíyèsí ká máa bá àtà gbọ́rọ̀ lẹ́yìn lẹ́nu ẹ̀ torí pé eléyìí ẹ̀sìn ni tó bá ti dàrú àtàyé ẹ̀rí ká wá gbìyànjú ká máa sin lọ́hùn dáadáa ká ń ta wáyé wá tèmi ká má jẹ́ kí ọ̀rọ̀ ayé wa kó tì wá kúrò ń bi ìpínlẹ̀ wa. ìgbà tó lọ́ba sùpánù àtàlà ń sọ̀rọ̀ fún kọ́ọ̀rù kí lọ́nà ń sọ fún gbogbo olówó tọ́lọ́ ni wá tẹ̀lé sí mọ́ àtàkà lọ́wọ́ dárọ̀ lẹ́ àkẹrọ̀ gbogbo ńtọ́ níláyè náà ọ̀run ìjọsìn tọ́ lọ gbọ́dọ̀ fi ṣe ìwọ́tọ́ nípò mọ́gbàgbé àti sin ń bẹ́ẹ̀ olówó ni kó má gbàgbé àti sinọ́n ọmọ ṣe kó má gbàgbé àti sinọ́n gbogbo ń ta ní àlàáfíà ara ká fi sinọ́n kọ́pítẹ̀gì fi máa àtàkà lọ́wọ́ dárò lè àkérò wà látàǹsà nàbí ìbáka mi nàá dúnìyà sùmọ́rọ̀ ayé náà ẹ má gbàgbé òun náà o bọ́ọ̀lù ọlọ́run ti sọ̀rọ̀ ayé o ẹ má gbàgbé òun náà o ẹ má gbàgbé òun náà ṣùgbọ́n ìpìlẹ̀ yẹn ẹ má jẹ́ ó bọ́ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni opposite ni o àwọn èèyàn mójú tọrọ ayé ọjọ́mínà mọ́ gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn ó lè dé lálẹ́ pé ti kírun jẹ gbogbo ṣùgbọ́n ń o bá o bá sọ̀rọ̀ ọjọ́ ń gbà ayé là ń ṣe lọ́wọ́ tó bá dalẹ́ pé ọjà náà mọ́ gbàgbé àbílẹ̀kọ̀ kan ọjà náà yọjú sí bẹ́ẹ̀ ni ayé ló yẹ ká mú bá wọn gbàtọ́ lọ́n ròyìn àmù mi ní gidi ọlọ́ni rìjálún àwọn èèyàn kan wà látùlì ìhìn tìjárọ́tú wàlà àbẹ́yò àǹzíkìrì là kátàkárà yẹ kọ́ dí wọn láti rántí ọlọ́ wà ìkọ́mi sọ̀là kátàkárà yẹ kọ́ dí wọn láti sinọ́ láti kírun. yakhafuna yawman tataqallabu fihi al-qulubu wal-absar torí pé ń pààyà ọjọ́ táwọn lọ pàdé ọlọ́run tí gbogbo nǹkan ó dàrú jọ náà kọlọ́mù àsùpánù wa tààlà kó ṣàánú wa ká máa sin lọ́hùn ká máa sin lọ́hùn ìsin lọ́hùn ètò pàtàkì ìnà àwáyé wa làwáyé wa ṣe àwọn pẹ̀lú tí ò bá ti sin lọ́hùn kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run o bákan náà sábà ń sin náà ká àwọn kọ̀ǹdíṣàn tọ́lọ́hùn fi gba ìjọsìn yìí lọ́wọ́ wa abẹ́nú ọba sùpánù wa tààlà gbogbo tá à ń ṣe níṣẹ́ ìjọsìn lọ́sàn-án lóru kọ́nà kọ́mọ́sà ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa àwọn nǹkan tí wọ́n ń ba ìjọsìn jẹ́ nǹkan méjì náà ni wọn náà ni alákọ̀ọ́kọ́ náà nǹkan méjì gbòógì àwọn nǹkan méjì tó wà lábẹ́ alákọ̀ọ́kọ́ ní kíni àṣírìkù ẹbọ kọ́lọ́n kó mọ́sá yà wáyà sẹ́rí kẹ́bọ́ bàjọ́ ti jẹ́ yìí tó lágbára ni wọn lóòfẹ́ bọ́ báyẹn ṣeré o ẹ̀rẹ́ lómi ọmọ ṣe nǹkan bí ẹbọ ni, ẹ̀ka ájò ní kò mí nìyà ọlọ́ọ̀fẹ́ bọ́ báyẹn ṣeré o ẹgbọn tọ́lọ́ sọ fánẹ́bí tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù ọlọ́ọ̀ni là ń aṣọ̀rọ̀ kíta kí rẹ̀ mọ̀ọ́mọ̀ gan bá ṣẹbọ tàyà àbàtọ́ nà àmàlùkà gbogbo tẹ̀ rẹ di gbére ni. ànẹ́bí tọ́lọ̀ nífẹ̀ẹ́ tíjú ẹ̀hún tọ́lọ̀ ti bá tọrọ. báwa máa sọ fẹ́ yàn ní ọmọ ẹ̀rọ kò mí nì ó mí nì o gbogbo tó bá jẹ́ bọ́ ká jìnà sí nínú ọ̀rọ̀ ni nínú iṣẹ́ ni ká jìnà sí. ẹlẹ́ẹ̀kejì tó tún bá fẹ́ jẹ́ òun náà ni àlùbẹ́dà àdádálẹ̀ kéèyàn máa ṣe ní tí ò sínú ẹ̀sìn ọlọ́run ní tẹ́ ó gbà lọ́wọ́ ẹ̀ kọ́lọ́n kọ́mẹ́tà gbé wa jìnà sáwọn nǹkan yìí táwa tí wọ́n ń ṣàdúrà táwọn sàmì káwa náà lọ kọ́ pa ẹ̀sìn ni o kì í sọ fún orílẹ̀ yóò fi jìnnà sí o àmì nǹkan tí èèyàn ti mọ̀ ẹ́ ká ah, kọ́lọ́n kó ṣàánú àti bídíà nìkan báyà tí kò tiẹ̀ tọ́ sáré òtí lọ láyé látòlù kọ́ dì dẹ́mọ̀ lulu dẹ́mọ̀ lu gángan nǹkan ló gbàdá ń pẹ́ àfa dáadáa lẹ́yìn ẹ̀rí èèyàn máa fi lẹ̀ ṣùgbọ́n téèyàn bá dúró lójú kan tí èkú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tí ń rí lòun náà máa ṣe kọ́lọ́n kó ṣàánú wa kó fún alágbóyé ẹ̀sìn rẹ̀ kó sàlékún àgbọ́yé fẹ́ni kọ̀ọ̀kan wa kó mọ́sà ìdúró tiwa bákan náà kí àwọn afáwa táwọn kálí kọ́ mọ́sà ìjà wa rí wọn pẹ́ lórí dáadáa àwọn afáwa abu tí wọ́n jẹ́ ìmáàmù láàyè kọ́nà wa kó mọ́sà ìsàlékún dáadáa wọn. àwọn òkè gbogbo tí a ti ń sọ yìí náà ti máa sọ fún wa ṣùgbọ́n eléyìí mi bá bè tẹ̀síkìrọ̀ láti fi ran wa ní etí ni bákan náà kí àwọn ṣéèkù wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ti dìde kọ́nà wa kó mọ́sà ìsàlékún dáadáa tiwọn náà àwọn Abu Anas tàtà ń sọ̀rọ̀ làwọn náà dé kọ́nà wà kọ́mẹ́tà ìgbàdúrà ni àwọn Ibrahim Ahmed Abu Umama àti gbogbo wa náà lápapọ̀ mo kí àwọn elétò mọ́ṣáláṣí kọ́nà wà kọ́mẹ́tà ìsàlẹ̀kùn dáadáa yín kọ́nà kọ́mẹ́tà ìsàn yín lẹ́sàn olóore iṣẹ́ dáadáa tẹ́ gbé kalẹ̀ kọ́nà wà kọ́mẹ́tà ìgbà ní ìjọsìn fún yín àwọn táwa wà náà lọ́kùnrin wa àti lóbìnrin wa tí ó sì nǹkan kan tó wa wájú pé àwa gbọ́rọ̀ ọlọ́run ọba lọ ara tẹ́ ìjọsìn tí àwa yóò wá ṣe náà ni kọ́nà kó mẹ́ta ìgbàǹjọ sí fún wa èyí tí àwa sọ mẹ́ tí ó bá mú kọ́nà wa kí ó kàkúnnú iṣẹ́ olóore wa èyí tó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ìjọba nìyàn kọ́nà kó mẹ́ta ìfòrí rẹ̀ jì wá kọ́nà kó yọ oníṣẹ́ ní wa láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wa sallallahu wa sallama ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته